وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية التسعين من سورة النحل تذكرون وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ọlọ́wọ́ bá nínú àwọn ayé wọn pé wàá lọ síbi nǹkan mẹ́ta ó sì nínú ayé alákòókò náà bá ní iná lọ́kọ̀ ìfúnmọ́rò bí làákìlì wọlé ìfisàn ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wọn pa wá láṣẹ pẹ̀lú kájẹ́ni tí ó máa ṣe dọ́gba ìṣèdọ́gba òun náà ní nǹkan yẹ kí ìgbésí ayé ká má lórí ẹ̀ ìṣèdọ́gba. ó ní í gbogbo nǹkan ìbálò wa síra wa nínú wa nínú dídarí àwọn èèyàn Ọrọ ẹ̀sìn ni àbọ̀rọ̀ ilé ayé ìwà wa tá à ń wò síra wa ìwà tá à ń wò sẹ́lòmíì nínú wa torí náà ẹni tó bá ní ìṣèdọ́gba nínú àdìsọ́kàn kò ní sin kàmí lódodo àyàfi Allah Rabbul Alamin ọlọ́run ọba tó jẹ́ kó náà ni ọba tó ṣẹ̀dá ọ tàbí máa pé nǹkan mi tó yàtọ̀ sí kọ́lọ́ ṣẹ̀dá ọ ọba tó ń rọ̀ wá lọ́rọ̀ tá a máa pé nǹkan mi yàtọ̀ sí kọ́ni ń rọ̀ wá lọ́rọ̀ ọba tó ṣe kó náà lọ sí wá láǹfààní tẹ̀sí ma pé nǹkan míì tó yàtọ̀ sí kọlọ̀ ń ṣe wá láǹfààní. gbogbo àwọn ẹni tí ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí Allah àìṣe déédéé àìṣe dọ́gba náà ní ti ń dààmú láàmú. nǹkan ló mú káwọn ẹni tí ń bọ́gí bọ̀pẹ́ mọ́ bọ́gí bọ̀pẹ́ àìṣe déédéé àìṣe dọ́gba ló mú kí apá kan nínú ọmọ èèyàn kọ́ máa sin òṣùpá. Oorun àti ìràwọ̀ àìṣedédé ló mú kí ọ̀pọ̀ kan nínú ọmọ èèyàn ọmọ sinmi láìka àwọn kan ṣe ń ṣe àwọn ànábì Ọlọ́run àìdúródédé iná ló fà lápá kan nínú àwọn èèyàn òfin jẹ́ pé nǹkan pè ní wàlí wàlí táwọn àṣìn nígbà tá gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn lẹ́tọ̀ọ́ sí kankan ọ̀lẹ́tọ̀ sí kó wá jẹ́ pé àwọn láàmú pè lẹ́yìn Allah Rabbul Alamin torí ẹ̀ Ibn Abbas radiyallahu anhuma ó ní ayọ̀tẹ̀lẹ̀ inna Allah ya'muru bil 'adl wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní shahadatu an la ilaha illallah pé ọlọ́run ń kọ́ ọ láti pẹ̀lú kíkájẹ́ lè fi kù sí nǹkan mìíràn. tó tọ́ láti sìn yàtọ̀ sí Allah rukú làlámì bẹ́ẹ̀ ni Ibn Abbas radiyallahu anhu ń lọ sọ ìjẹ́tẹ́lẹ̀ ìbáyé wa ọlọ́run ọba ẹlẹ́dàá ń pè wá lọ sídìí ká máa ṣe dọ́gba Umar ibn abdulaziz Aziz rahimahullah ta'ala ó pè Muhammad ibn Ka'b. alukọrọdì rahimahullah ó wàá sọ fún yín pé sífìlì yàlàdì wọn fi kọ sọ fún mi kí ni wọn ń pè ní ṣíṣe dọ́gba tọkọlùtò bákì ni ọ nǹkan ńlá sàálùtà àni amẹrin jẹsìn ìbéèrè ńlá ni ìbéèrè tó ṣe yìí o báwo lèèyàn ṣe jẹ́ ni tí ń ṣe dọ́gba òní kúnlẹ̀ sọ̀rọ̀ náà ṣe abẹ́nu ẹni tó di ẹni tí ń ṣe dọ́gba òun náà lẹni tó gbára rẹ̀ fún bàbá fáwọn ọmọdé kéékèèké tẹ́ ẹ bá gbára yín fún bàbá fáwọn ọmọdé kéékèèké ẹni jẹ́ bàbá kà ẹsìn ní jẹ́ bàbá tẹ́ ń fẹ́ kọ́ fáwọn ọmọ eléyìí ni òsínláyé ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àgbàlagbà. wọn ò jẹ́ni tí àwọn ọmọdé kà nítorí pé tí bá ti jọ ló bí ọ ti kàtẹ́pin ní òfin máa wọ ọ a sì ti mọ̀ pé téèyàn bá wà ní ipò kọ́dàgbàjọ àwọn míì lọ tọ́ba ń bá wọn ṣe ní ìbáṣepọ̀ bàbá sọ́mà kò sí tàbí àwọn ọmọdé kéékèèké yẹn ṣùgbọ́n gbà tó bá dé pé òjà mú fẹ́nìbọ̀dì nǹkan wò wọn ní wo pé òsì ń tọ́pọ̀ pọ̀ pẹ̀lú wọn àwọn náà ní kọ̀ọ̀kan walikabirihim walikabirihim ibnan tó bá fẹ́ jẹ́ni tó ṣe dọ́gba wàá fira rẹ sípò ọmọ fáwọn ẹni tó bá já gbàlagbà gbogbo àwọn àgbàlagbà tó ju wa lọ á máa ṣèṣe pọ́ mọ́ wọn la jẹ́ nítorí pé tó máa ń ṣèṣe ọmọ fún àgbàlagbà àgbàlagbà náà fẹ́ràn rẹ̀ ìwọ ò ní fẹ́ kábúrò àbá ìdá kan kó ṣe bàbá rẹ̀ ò ní fẹ́ kábúrò àbá ìdá kan kó ṣe mọ́mì rẹ̀ tó bẹ́ẹ̀ náà ni tó bá rí bàbá ń bàbá tó pọ́nlé tó rí yọ ìyàtọ̀ kàdí àwọn náà fẹ́ràn rẹ̀ bí kárí àgbàlagbà tó ti kó gbé ntí àwòkọ́ wúwo lọ́wọ́ ká gbà lọ́dọ̀ rẹ̀ bí ká rí àgbàlagbà gbígbé ọfẹ́ sọ̀kalẹ̀ láti fi kan ẹ̀rú wa ń bà wá gbígbé tá a bá dá dára rẹ̀ ó súnmọ́ kí àgbàlagbà yóò sùn ká lọ fọwọ́ mú àgbàlagbà yẹn lọ́nà tí ó fi sọ̀kalẹ̀ ní rọrùn tẹ́lẹ̀ yìí ó túmọ̀ sí pé wọ́tọ̀ ọjọ́ máa dé ọ̀kara rẹ̀ fún ọmọ fáwọn ẹni tó jágbàlagbà wàlẹ̀ mẹsìlẹ̀mẹ́n ọm ọ̀kan àwọn ẹni tó bá jẹ́ ìrọ̀ rẹ nínú àwọn èèyàn tó bá fẹ́ wà just tó fẹ́ jẹ́ ẹni tó ń ṣe dọ́gba wà kára rẹ̀ fún ọmọ ìyá wọn ẹni jẹ́ bá jọ dẹ́rọ̀ wà kára rẹ̀ fún ọmọ ìyá wọn nítorí pé tó balẹ̀ ayé jẹ́ onáà ní kóníkálukú ọmọ ọwọ́ ẹnìkejì gbáǹgbáǹ lẹ́yìn kúkú jẹ́ lábẹ́rẹ́ tónú sì máa wọ pé ta ló kílò náà fẹ́ fi ọ́ sí ṣé eléyìí ẹ ló máa ń jẹ́ kí ilé ayé kó má rọrùn kó má rọgbọ ṣùgbọ́n tó bá jẹ́ pé irú àwọn ẹ̀kọ́ tẹ́sán Islam kọ́ wa máa ń lò pé alimusulemu ọ̀kọ́lùmùsùlùmí mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni tá a máa ń lo gbogbo orú ẹ̀kọ́ yìí ní tó dájú ó náà ní pé gbogbo ẹni tó bá mọ̀ ikọ̀ kọ̀ọ̀kan mọ̀ ẹ̀yọ́ òun yọ fẹ́ràn rẹ̀ ìwọ náà lára tó bá mọ̀ pẹ́lú mi kọ ọkùn ọmọ ẹ̀yọ́ òun ìwọ náà fẹ́ràn rẹ̀ kọ́nu kọ́ bá mi sí omi tó kò ní sábà máa láàrin èèyàn séèyàn ṣùgbọ́n gbà tó bá ṣe é gbé mi èmi ọ làwọn èèyàn bá ń wọn ilé ayé ò ní rọrùn láti gbé wọlé wọn tún ní ṣíṣe dọ́gba ó tún dá lórí pé àwọn tó bá jó obìnrin nínú àwọn èèyàn ọmọ máa wò wọn sí ìgbà tó ṣe pọ ọmọ ìyá rẹ ni wọn ọmọ káànù wọn torí pé gbogbo ẹni tí a bá ti kà fún ọmọ ni àánú ni ọmọ wà láàrin wa wa'aqibi an-nasa 'ala qadri dhunubihim táwọn èèyàn bá ti ṣẹ̀ bẹ́sẹ̀ wọn bá ti ṣe máa ní kọ́ máa fìyà jẹ wọn o. Ehe, ọmọdé gbé ẹ̀sẹ̀ tọ́mọ́sẹ̀ ojú ká lù lẹ́gba méjì lọ ni ẹ̀nà lọ́gọ́rùn-ún ẹgba kí ló ti kí ló ti dábì ná lọ́gọ́rùn ẹgba nítorí tó bá ò ti ṣàbòsí nìyẹn torí àtòdìjẹ ṣíṣe náà àbòsí ò ti ẹ̀sẹ̀ rárá máa nà náà ni nítorí tí wọ́n bá ti máa nà inú dùn eléyìí wàhálà ọkọdẹrẹ ajẹsẹ amihim ẹsẹ lù wọn lóde wọn bá ara kálukú ṣe má eléyìí bẹnu ṣíṣe dọ́gba níṣẹ àwọn ọmọ tọsẹ wọn jẹ márùn ẹsẹ mọkọ àwọn kan nu wọn wọn rí gíriwò gíriwò àwọn kan nu wọn wọn àfi bí ìgbálẹ̀ àfi bí ìgbálẹ̀ àkọlọmọkùnrin wọn àwọn àlọ mú àpò làkà àníkàlùkọ tẹwọ so àwa gbé sókè dáadáa fún àtẹtọ sanra àtẹtọ tẹrin nítorí dájú nípa padà kan ẹlòmíì lọ́wọ́ Ọlọ́run ṣàánú wa torí ẹ tẹ bá gbé sókè báyìí fún ọmọ tó nípa ẹ sì rà sí báyìí fún ọmọ tí ò nípa kí ọyá tẹ́wọ́ rẹ̀ ẹ àwọn ọmọ yòókù táwọn wá nípa tẹ rọra gbọ́wọ́ sókè dáadáa fún àwọn náà máa sọ pé ah, irúkí lélẹyìn ẹ wo bẹ́ẹ̀ ti lu àwa ẹ ṣe àwọn fẹ́ ká kàn lọ́wọ́ nígbà tí èsì pa fẹ́ dá lọ́wọ́ ẹ wo bí ara kálukú ti ṣe má ọlọ́run ọba ọ̀fà bò sí. tó lábẹ́ báyìí ṣe bá ti ṣe báwọn ẹ máa já pé ẹ̀ ń ṣe dọ́gba. ولا تضربن لغضبك سوطا واحدا wọn ní ẹ gbọ́dọ̀ lùyàn ní ẹgbẹ́ ẹyọkan nítorí pé nù bí yín nítorí pé nù bí yín lásán kẹwàá pé bá mẹ́gbà kẹwàá lóyún lẹ́gbẹ̀ẹ́ yọ̀kan kẹbà ṣe bẹ́ẹ̀ ẹ ti ṣàbòsí o nítorí pé ntí máa bíyàn nú láyé kìí ṣe gbogbo ntí máa bíyàn nú náà ní máa ṣe ṣàlàyé téèyàn fi jàre torí pé ńgbà míì bẹ́yà ọwọ́ tó fi jí bẹ́yà wọ́n jí ọ lọ́nà tí ó dùn mọ́ bẹ́yà títí tó di ìròyìn alákọ̀ọ́kọ́ tẹ́nìkan fún ọ pẹ́yọ́ bọ́ ọlọ́kàn jẹ sì pẹ̀lú bínú gbogbo ń tọ́ ọba rí tí ò tẹ́tẹ̀ gan o lè bẹ̀rẹ̀ sí ní fáyà tó tó bá wá jẹ́ pé látàrí pé ló ń bí ọ yóò fi wá máa kíkún olóyìn ọ̀dà tó pọ̀ sábà ẹ ti lu ẹlòmíì tẹ́gàn kẹ́tọ́ mọ́ ọ kẹ́ ah a'udhu billahi minash shaitani rajim tó sì yẹ ká lu eléyìí torí ẹ má ti torí pé nu bí yín kẹ lù yẹn àmọ́ ẹ lè lù yẹn nítorí kọsẹ̀ ẹni tí wọn bá lù nítorí kọsẹ̀ tó wọn nà lóde wọn ẹsẹ̀ tọsẹ̀ èsì pa nà nítorí pé nu kàn bí àwa sí inú bí wa sí ọwà justify láti nà ẹ torí ẹ nínú ṣíṣe dọ́gba nìyẹn pẹtẹkùn nàmínà làádìí. tó o bá fi lè lù yá nítorí pé bí ọ wàá nínú àwọn ẹni tó so yìí pé ta yẹ ẹnu àlà. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni inna Allaha ya'muru bil ẹ máa pé ìṣèjọba yẹn iná lọ́lọ́run fi gbé sámà ọba fi múlẹ̀ dúró ọba ṣe lọ́rùn máa ṣe dọ́gba dọ́gba ó máa ń gbogbo nǹkan ó sì tún máa wáyé láàrin bàbá sáwọn ọmọ rẹ̀ tó bá bí níṣẹ́ ni wọ́n máa ń sọ fún yàn pé ṣe dọ́gba nígbà tó bá ti ní ju nǹkan ẹyọ kan lọ ṣe dọ́gba láàrin rẹ̀ sí àwọn èèyàn míì nígbà tó bá ti ní ju èèyàn kan lọ tó jẹ́ pé gbogbo wọn ń bẹ lábẹ́ rẹ̀ ọwọ́ tí kálukú wọn tó sì fi ń bẹ lábẹ́ rẹ̀ kò yàtọ̀ sí tẹlómi ẹnitó mú ọtá mẹlẹ yìí ọyàtọ̀ sí ẹnitó mú ọtá mẹlẹ yìí bí àwọn ọmọ dábì akramakumullah ẹni tó bá bí ma dandan ẹni tó bá bí ma dandan ni kó ṣe dọ́gba láàrin àwọn ọmọ rẹ̀ nítorí pé ọmọ kan ju ọmọ kan ọwọ́ ajẹpọ ń ọmọ kan ọwọ́ ajẹpọ ń àbàjẹ kan sọmọ kan ọmọ kan ọ̀nàwó lé lórí ọmọ kan ọ̀nàwó lé lórí ọmọ kan gbogbo tó bá ṣe yóò dùn mọ́ ọmọ rẹ́rìn ọmọ kan gbogbo yòówù tó bá ṣe kọ́ bá da kọ́ bá má da ọ̀fà dúró ni eléyẹn àìṣedọ́gba ni wọ́n ń pèlè yẹn Islam ọ̀farama. ní ìgbà tí an ibn Bashir radiyallahu anhu wọ́n bàbá mi Bashir ọwọ́ abánabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n á ní wà nábì wọn fẹ́ kọ wa bá mi jẹ́rìí sí nǹkan kan tí mo ṣe anabi ní kéènì ó ní ẹ̀bùn kan ni ẹ̀bùn ẹrú kan tí mo bùn ọmọ mi mo bùn ọmọ mi An-Nu'man wọn fẹ́ kọ jẹ́rìí sí pé mo ti bùn torí pé kún bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam wa sọ fún mi pé akulla waladika wahabtahu mithla hada gbogbo àwọn ọmọ tó bí náà ló sì bùn nírú ẹ̀bùn yìí oni rárá o a anabi ni la tushiduni ala jawrin ẹ má pè mí jẹ́rìí sábòsì akulla waladika wa abtahu mithla hada tí gbogbo àwọn ọmọ rẹ náà ló sì kún lẹ́kùn báyìí ó ní rárá ọmọ eléyìí ni mo kù nítorí pé àwọn bímabíma ó lè máa sọ pé ọmọ mi máa ń gbọ́rọ̀ ọmọ mi máa ń ṣe dáadáa ọmọ dáadáa lélẹ́yìí torí ẹ̀ wọ́n á máa fún lẹ́bùn lórí ẹ̀bùn wọ́n á máa pàdé rẹ̀ tẹ̀rín tọ́yàyà so àwọn ọmọ mi nǹkan àwọn ọ̀lẹ́tọ̀ sẹ́bùn bí èpè bí èkú bí èpè bí èkú òun náà ni wọ́n máa fún àwọn ọmọ tó yẹ kó tó bá yọ wọ́n á fadúró wọ́n á dájúrú nítorí pé kọ̀mọ̀sẹ̀ ti ń dùn máa wọn so irú àwọn eléyìí àbòsí ni wọ́n ń ṣe o. ó ń ṣe dáadáa sọ́mọ kan ó ń ṣàìdá sọ́mọ kan èwo ni sọmánú àwọn méjèèjì tọkàn jábọ́ àbọ̀kan lẹ̀ mọ́ bíbí náà ló gbogbo wọn Islam sọ pé ṣe dáadáa sí gbogbo wọn dọ́gba akramakumullah ẹ ń ẹ wá ra pọfupọfu pọfupọfu tẹ ra ẹgbẹ ẹ sì máa yọ naira ẹ wá ń pa àwọn ọmọ yín lọ́kọ̀ọ̀kan ẹnìkan wá ẹfun tiẹ̀ ẹnìkan tún wá ẹfun tiẹ̀ ẹnìkan tún wá ẹfun tiẹ̀ gbàtà ẹnìkan tó ọba gbé ẹnu ẹ mi a kí lèmi ṣe tẹ́bi gbẹnu kó mi bàbá àdìgbò gbé ẹnu ẹ mi tó eléyìí àìṣèdọ́gba rẹ ọmọ kan wá afunni pọfọọfù méjì ọ̀kan méjì ọ̀kan méjì àwa afọkànlẹyìn ọ̀kan àìṣèdọ́gba agbọ́dọ̀ ṣèdọ́gba aha ọ̀kan afúnpọ̀pọ̀ tó ń fi ṣúgà sí tó dùn kálukú àǹfọ̀n bẹ́ẹ̀ ó fi wá dórí ọ̀kan àwa afúnipọ̀pọ̀ aládá tábàtì bẹ́ẹ̀ àti sàbòsí mu ọlọ́run kò sì fẹ́ àbòsí tó gbogbo ẹ gbọ́dọ̀ dọ́gba àbí ẹ̀yẹ wa ọmọ wa kan àtọmọ wa kan wọn ti jọ dàgbà bákan náà àwa ra kẹ̀kẹ́ afẹ́jẹ́ wa.

ترى النبي محمد صلى الله عليه وآله وسلم ولمن كانت عنده زوجتان فمال إلى إحداهما جاء يوم القيامة وأحد شقيه مائل أنا بناني كان تبا في لني يا ومجي ẹnikẹ́ni tó bá fi lè fẹ́ ìyàwó méjì kíta lè méjì ìyàwó méjì tó wá fi sọ́dọ̀ ẹnìkan jẹ́ gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbòsí bẹ́ẹ̀ kí tó bá ti fẹ́ yàwó mi wọ́n pa ìyàwó alákọ̀ọ́kọ́ tì wọ́n pa tìbí aṣọ tó ti gbó wọ́n mọ̀ wá sẹ̀mí ìbànújẹ́ yọ mọ̀ wá dásọ̀ nínú ilé ọkọ yẹn tó ní dọ́dọ̀ rẹ̀ má àyàfi nígbà tí máa ń wò kọ́ máa ti tó wọ́n bẹ́ẹ̀ làwọn alábòsí máa ṣe ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pọ́dọ̀ ìyàwó kan lọ́fíìsì ọ̀pá kejì tìbí aṣọ tó ti gbó yọ wà níjọ́ gbẹ̀ndẹ̀ òkèèyàn lẹni tí ẹgbẹ rẹ kan dàgùn yẹn ni yọ wà lẹ́ni tó yẹ pé stroke ni ọba dìde jọ nínú nínú sáré rẹ̀ lọ́jọ́ wa sànù torí délé ó dùn pé mo mo mo ká ká láti ṣe nítorí pé ẹ̀mí àpòsí iná ní ń bá wọn jà tó ń bá fẹ́ yàwó wọn bá fẹ́ yàwó lórí ìyàwó wọn fẹ́ wọn fún yà ọ̀pọ̀ àìmọye wọn gán ni lọ́jọ́ pé kò ní sojúṣe lórí ìyàwó ìyàwó tó bá wá jẹ́ wípé òun lọ́yàn láàyò òun nìkan ni wọ́n sojúṣe lórí ẹ̀ àwọn àpọ̀sí yòókù ńkọ́ wọ́n jẹ́ àlékún yà gẹ́gẹ́ bí obìnrin kan tó tètè ń fi ẹjọ́ ọkọ rẹ̀ sùn ó ní ọkọ àwọn mẹ́ta làwọn wà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n àtọ́n àtìyálé o ó ti kó àwọn iléyàwó kẹta lọ́wọ́ débi wípé àwọn ò lè kú bẹ̀ àwọn ò sì lè tọ́ omi ọbẹ̀ sọ́bẹ̀ à ń bọ̀ sí bó ti kó àwọn mẹ́ja sọ́bẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda ìyàwó kékeré mo ní a. Ah irú èwo nìyẹn oníkọ́dà wàhálà yẹn ti pọ̀ jù títí ẹ̀ wá ṣẹlẹ̀ kíkẹ́ tí èèyàn bá lọ mú ẹran kan tó tóbi torí gbogbo ẹran ni ó ti fojú tẹ lọ tó tóbi ẹ ṣèyàwó kékeré yẹn nígbà tó jẹ́ pé lójú ọkọ náà máa kálukú ni wa àwọn màálù tí ò ìyẹn màálù ìyẹn èsì màálù so mo ní ìyàwó nọ́mbà kílẹ̀ ọ̀nà nọ́mbà tù sẹ́yìn náà fura pé bí wọ́n ti ṣe ń ṣe yín nìsín náà ni wọ́n ti torí ẹ̀yìn náà ṣe yá lé yín tẹ́lẹ̀ ó ní bẹ́ẹ̀ náà ni à aláṣọ pé á ní wàhálà débi irú tí ẹ̀yìn náà ti gbà ẹ̀yìn náà ti gbarú ẹ̀ wọ́n ti fọwọ́ ọlá fún ìyálé lójú wọ́n fi gún un àsìkò àti gba tìyín náà ló tó yìí ọkọ yẹn lálábòsí èèyàn burúkú rádaràda ni ẹ kílọ kílọ fẹ́ àwọn méjì mẹ́ta nígbà tó ọmọ pé ẹyọkan ló ní ìdí kí ló dé tó dúró lórí ẹyọkan tí wọn náà fẹ́rù rẹ fọ́ ọmọ rẹ àbọ̀ ń ẹ fún mọ́mí ẹ àbọ̀ ń rẹ fún àǹtí rẹ òkúkú fẹ́rù rẹ fún àbúrò rẹ Islam wọn ni ká ṣe dọ́gba dandan a gbọ́dọ̀ ṣe dọ́gba à ń kọ́ àwọn ọmọ nílé ẹ̀kọ́ tó ọ̀kan nínú àwọn ọmọ wa hùwà láìlẹ́kọ̀ọ́ sí olùkọ́ inú wa bí olùkọ́ sí olùkọ́ gbọ́dọ̀ ti torí ìwà tó hù yẹn kọ́ wa gba nọ́mbà ọmọ yẹn nọ́mbà tí wọ́n fún nílé o kò fi wá máa sọ pé ńgbà wọn bá ti dán o wọn ò fẹ́ di ẹ̀ náà ni àìṣedọ́gba nìyẹn o Islam ọ̀fara má àìṣedọ́gba ìdánwò ló ṣe ìdọ́gba nù dánwò àfúnìkan rẹ̀ ọ̀rọ̀ kọ́sẹ̀ wa a sì fẹ́ báwí ìbáwí tá a ṣe fún kò ní í ṣe pẹ̀lú ìdánwò tó ṣe ọlọ́wọ́n bá ń fẹ́ ká ṣe dọ́gba ọlọ́wọ́n bá ọ̀fẹ́ yàn jẹ ẹ náà lẹ́yìn ọ̀gá fẹ́ dábì sẹ́lẹ̀ táwọn ọmọ wa bá yín fún àwọn fẹ́ ọmọ akẹ́tù wa dọ́dọ̀ yín etílé lọ́dún márùn ẹ fi sẹ́kùn kan hàn ọmọ kan wá dé ọ̀pẹ́ kò dènà gbogbo sẹ́lẹ̀ fi hàn. torí pọ́mi èèyàn ńlá ni ẹsẹ̀ ń wò pòun ẹ̀ ran àwọn àǹfààní tó lọ́dọ̀ òbí rẹ̀ ọ̀dájú sí ni èèyàn abú sí ni gbogbo ọmọ tó wá kọ́sẹ́ ẹ̀kọ́ wọn ṣẹ́ dọ́gba ọlọ́wọ́n ọba kò fábòsì ọlọ́wọ́n ọmọ kan ti tó firi torí kó ti mọṣẹ́ tá a kọ́ àwọn á ní firi rẹ̀ nítorí pé àti ní kọ́ lọ àti wọn afọdún méjì kún fún àwọn tó bá ń bẹ̀ fírì ṣáájú rẹ̀ àìṣedọ́gba nù àbòsí ni wọ́n ń pelé yìí ọlọ́run ọba kò fábòsí torí ẹ̀ ọlọ́run ọba ń fẹ́ ká ṣe dọ́gba nù gbogbo nǹkan tá a bá já dájọ́ gbẹ̀ntọ́ bá ṣẹ̀ ìyàtọ̀ yẹ kó jẹ́ káfi jẹ́ àwọ̀rọ̀ tuntun kọ́mọ èèyàn ńlá lélẹ́yìn ká gbé òfin fo orí rẹ̀ ká má fìyà jẹ́ àwọn gbà tó yẹ kó máa tálákà lélẹ́yìí àti tó fi òwe àlékún kàtún wá fìyà jẹ lálékún sí ọlọ́mọdé tí àìṣedọ́gba lélẹ́yìn torí agbọ́dọ̀ máa ṣedọ́gba jàmáà anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó pín èrè ogún jọba gbàtọ́ wa pín kánú àwọn tí àwọn àwárí jù tí wọn padà jáde lára wọn láwọn ọba yìí jẹ nínú àwọn baba ńlá àwọn àwárí wọn ni nítaná bíi pín yìí kò pín dọ́gba kìí ṣe pínpín nǹkan àtẹni tí ń wá ojú ọlọ a anábì sọlọ bá àti àwọn agbó wọn ni mẹndẹlẹdì yẹ àdìlù ẹlẹm àdìlù ta lẹni náà tó tún kù tí ó ṣe dọ́gba láyé tèmi ọba ṣe dọ́gba tó anábì wa lọgá àwọn olùṣèdọ́gba òun lọgá àwọn olùṣèdọ́gba anábì wa kì í ṣalábòsí anábì wa kò fàbòsí láyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí bàbá kan fún ọmọ rẹ̀ lẹ́bùn kò gun àwọn ọmọ mi ó sì ní kánábì wa jẹ́rìí ó ní ẹ má pè mí jẹ́rìí sábòsí tó bẹ́ẹ̀ náà lọ yẹ kí gbogbo wa náà rí i a gbọ́dọ̀ jẹ́ alábòsí a sì gbọ́dọ̀ gba àbòsí láàyè ọlọ́ni wọlé ẹ̀sán ohun tó pè wá ń pa wá láṣẹ ká máa ṣe dáadáa ká máa ṣe dáadáa ṣíṣe dáadáa oríṣìí méjì ṣíṣe dáadáa kan nínú ìjọsìn ṣíṣe dáadáa kejì ṣíṣe dáadáa nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú èèyàn ṣíṣe dáadáa nínú ìjọsìn onáà ní jánàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tọ́lá yìí wa nínú hadithi Umar ibn al-Khattab radiyallahu anhu nígbà tí malaika Jibril tọ́wọ́ abánabi sallallahu alayhi wa sallam láti wá ṣe ìbéèrè lọ́dọ̀ rẹ̀ nípa ẹ̀sìn wa nínú tó ṣe ìbéèrè nípa rẹ̀ òun náà ni al-ihsan qala fa akhbirni ani al-ihsan nínú Ànábì sallallahu alayhi wa sallam sọ fún mi nípa dáadáa ṣíṣe anabi wa dáhùn ó ní al-ihsanu an ta'buda Allaha ka'annaka tarahu fa'in lam takun tarahu fa'innahu yarak anabi sallallahu alayhi wa sallam ó ní dáadáa ṣíṣe nínú ìjọsìn nínú àníká máa sin náà bí ẹni pé à ń rí ọlọ tá a bá wá rọlọ wa nǹkan méjìlá náà bí tọ́ka sí mi tala kọ̀ọ̀kan yẹn lọ ga jù kásìn lọ bí ẹni pààrọ̀ lọ wọn lé léyìí lọ ga jù nítorí pé ẹni tí máa ń sin lọ bí ẹni pé ń rí ọlọ yóò máa ń sin ọlọ tọkàtọkà yóò sì ní àmójútó tó péye sí ẹsẹ tí ń sè kò ní í jẹ para lásán ní fẹsẹ lọ ní ìgbà tó kan rè sí bẹ ọ̀pá ẹ̀mẹ́yẹ èèyàn ló ń sè sọ́lẹ́. So ṣùgbọ́n tó ṣe pé ara gbanduku lásán iná fi ń ṣe sọ̀láàtì yẹn sọ̀láàtì tí ọ̀lẹ́mì òun náà ní sọ̀láàtì ọ̀pọ̀lọpọ̀ àbí ẹtì fẹ́ wí tẹni tí ń ṣe sọ̀láàtì tí ń wò tí ń wọ̀ tó ṣe pé gbogbo ń ti ń wọlé ní fojú tẹ̀ ẹni tó ṣe pé ńgbà tó wà nínú sọ̀lẹ́ ẹ̀mẹ̀ wá ní kọ́ bá ẹ̀mẹ̀ wá ní gbẹ́ kúrúnà ẹ̀mẹ̀ wá ní ọ̀ra eléyẹn ọ̀dájú pé ń ṣeré ní kò sí lọ́wọ́ tètè wọn bá ń sin lọ́n bí ẹni kó ń rọ́lọ́ ṣé bó ti ṣe tẹ̀sìn rẹ tó o bá wá rọ́lọ́ eléyìí tó tẹ̀lé kọ́ mọ̀dájú kọ́ lọ́wọ́ bá rí o ẹni tí ó ń sin lọ́n lẹ́ni tó mọ̀ kọ́ lọ́wọ́ bá rò yóò máa sin lọ́n ti bẹ̀rù ti bẹ̀rù nítorí kọ́ lọ́wọ́ bá rí o má jẹ́ kí n fẹ̀sìn mi jẹ́ àrínúróde nǹkan kan pa mẹ́tò lórí ilé ìjẹba àwọn olùmọ̀ọ́ni ewu lọ ga jù nínú ká máa sin lọ bí ẹni kan àrọ lọ àti ká máa sin lọ lẹ́ni tó mọ̀ kọ́ lọ ọba ń rò wọn lálá kọ̀ọ̀kan yẹn lọ ga jù wọn nítorí pé ẹni tó máa sin lọ bí ẹni kan ń rí ọ lọ fẹ iná òye àgbọdọ wọ àtàrọ òye bá yóò máa sin lọ tójú kòkòrò tójú kòkòrò àti rálẹ̀ jẹ̀ wọn lẹ́ni tó máa ń sin lọ tójú kòkòrò tójú kòkòrò àti rálìdáná wò wọn ní kì í sọ̀rọ̀ àyàn nìkan ní òmòjútó yóò tún máa ṣe náfìlà pẹ̀lú ọ̀rọ̀ àyàn yẹn nítorí pé ojú kòkòrò tó wà lára rẹ̀ yóò máa tì í láti tún sàlékún ẹ̀sìn láti sàlékún ẹ̀sìn láti sàlékún ẹ̀sìn eléyìí tí ó jẹ kọ́ bá ìyọnu ọlọ́run ọba pàdé ṣùgbọ́n ẹni tí ń sin náà lẹ́ni tó kọ́ wọn ní fẹ ìnáwó innahu ya'budu Allaha tarhiba wọn máa ń sin lọnà ti bẹ̀rù ti bẹ̀rù à ṣe ń ṣe tọ́lọ̀ ní ṣe ó ti nígbà kéèyàn má lọ wọ náà kéèyàn má lọ wọ náà èyí tọ́jú ọ̀ràn yẹn ni ọmọ àwọn òtútù gẹ́gẹ́ bí al-A'rabi yen ni wọn máa ń wò tuntun gege bi wá bá Nabi muhammed sọlọlá alayhi wa tó béèrè ara'ayta idha sallaytu al-maktubat wa addaytu az-zakat. حللت الحلال وحرمت الحرام بي وأصوم رمضان نوعا بي أدخل الجنة سن والجنة وأنا كيلو ديتي في حج وأنا تركي وقاعد حج وتجونا على كل حال bàbá yẹn dúró lórí àwọn nǹkan tó dọ́ràn yẹn nìkan tí wọ́n wà lẹ́nu anabi sallallahu alaihi wasallam níbẹ̀ ìgbà anabi ọsọlọlọ àdùsí máa sọ pé afúláhà afúláhà wàlúwàhí ẹnsọdà yóò sórí rẹ wọn bá kóra tó bá kó dodo ní sọ pé wọn mú tuntun àwọn kan tó torí ẹ náà ń tara nítorí àti ó ní zakati tí ó yọ ọ́nà owó rẹ̀ ó ti yọ zakati ramadan adé mo ṣe ramadan hajj dé mo ṣe hajj ṣe bá wa sọ fún un pípé ń tún bùkátà kọ́ máa sàwọn àwọn nínú àwọn sọ̀làwàtì bí ọmọ sọ yìí pé ẹ jẹjẹ mo ti tó ọ̀ràn yẹn ọ̀ràn ọba tí ọba ti tẹ̀ adúgbò fọlọ́ tí bá sọ fún pé yàtọ̀ sí sọ́mọ ramadan àwọn sòyàmù náà wá wà lọ́sọ̀ pé ẹ sá mo ti tó ẹni tí ń yọ zakat ní bá tún ní à àwọn ọwọ́ mi tún wà ní owó rẹ̀ yàtọ̀ sí zakat kọ́ máa ṣe dáadáa wá láti fi fún ọmọ tuntun zakat tuntun yọ. ẹjọ́ wa ti lọ sí hajj rí ní bá ní à hajj sí hajj umra sí umra ọlọ́run máa fi pa ẹ̀ṣẹ̀ tó bá wà láàrin méjèèjì rẹ̀ lókun ìgbà tí yẹn bá ti nà káwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yọ ọmọ kan fún gbèsè hajj tí yẹn bá ti a máa tì ní tó ń tún fi gbọdọ̀ lọ sẹ́mi. tó ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ yà wọ̀yà lẹ́tọ́kùn yà gbọdọ̀ náà wò tẹ̀rẹ̀ ìbẹ̀n xọ́kọ̀ ẹ̀rí kọ́kọ́lọ́kọ́ wọn náà wọ́n tún sin ọlọ́run náà nítorí ìbẹ̀rù ìyà tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ lódodo nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tó dúró lórí pé ìtọ́jú ọ̀ràn yẹn nìkan ló wọ́n máa ṣe ẹ̀rí pé wọ́n yẹn ká dáadáa. torí wá bí àìsà léèrè ọ dàbí wò bóòlù ẹsẹ fẹ́ wà lùdánù bánàbí yìí náà ṣe ń ṣe bóòlù ẹsẹ fẹ́ wà lùdánù bánàbí yìí náà ṣe máa ṣe ẹ̀yin tí mo gbé tọ́ba dé jọ gbé dàwùdí yá mi gẹ́gẹ́ bí sọ wá nínú súnà lẹ̀ Imam Tirmidhi àtàwọn tóra mi Ànábì sallallahu alaihi wasallam sọ pé àkọ́kọ́ tó náà bọ́ ọkọ̀ ṣèṣirò fún wa nípa rẹ̀ jọ gbé dàwùdí yá mi tába láwọn ànàwà fìlù sọlá wà ti dá sí kí wọn tún fi fún ọ̀ràn yẹn bóyá ládàá owó pípé padà àwa láwọn anáfíìlà dá sínú sọlá tó láti ṣe kò sí kí ni wọn bá tún ṣírò fún ọ kò sí tí wọn ṣírò fún wọn wá ní bẹ́ẹ̀ náà ní gbogbo àwọn àìbádà yòó zakatu rẹ pé wọn nìkan wò sàrà tó ṣe bẹ́ẹ̀ náà ní sòyàmù rẹ pé àwọn nàwọn afẹlẹ tó ṣe nínú sòyàmù. hajj rẹ ò pé nàwọn àfihàn hajj tó ṣe láyé àwọn àríkò ṣe gbogbo eléyìí ta ló ṣe rẹ ọ pàtàkì fi ká mójútó wa tọ dáadáa ti ṣe òun nìyẹn o ká máa lọ bí ẹni pa ń rọlọ tá lọ wọn bá ń rí wa. ti wa. sáwọn èèyàn ẹgbẹ́ wa báwo láti ṣe dáadáa nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn èèyàn àkọ́kọ́ ni pé kárí pé ìwà táwa náà ń hù sáwọn irú ìwà táwa náà fẹ́ kún hù sí wa ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ wa ní a máa pariwo pé àwọn èèyàn kò níwà àwọn èèyàn kan ń ṣe rádaràda ìwà àwọn òtí ẹ̀ dá tàbá gbé ìwà tiẹ̀ náà sórí àtẹ kó ìníwà rẹ̀ kù torí pé ìgbà míì àwọn ẹni tí wọ́n ń dẹ́sùn wọn ẹni tí wọ́n ń ṣe sí wọn gangan làwọn náà ti ṣe kò sẹ́nìkan tí òfin káwọn èèyàn ọmọ ti dáadáa sùn ṣé gbogbo èèyàn tí wọ́n ń fẹ́ káwọn èèyàn ṣe dáadáa sùn ló náà ṣe dáadáa sùn mọ̀làkejì ọwọ́ àtún máa fẹnu jágéjì bí ẹnìkan hùwà burúkú sí ọ ẹnìkan ò ṣe dáadáa sí ọ ṣé wọn náà ṣe dáadáa sí ọ tí wọn náà hùwà rí tiwọn nítorí ara rẹ ní kò bi léèrè kéṣeké kọ́ ọmọ sọ̀sọ́kùsọ̀ ń pa àwọn èèyàn ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ gbogbo adẹ́sùn ọmọlàkejì tẹ bá wádìí rẹ rí pọ́dọ̀ rẹ nìkan ti kọ́kọ́ torí pọ̀ ti dá tẹ́lẹ̀ náà sáwọn èèyàn tọ kí wọn lọ fẹ káwọn náà ṣe sí ọ àwọn gẹ́gẹ́ bíi ẹrú rẹ èèyàn ni ọ èèyàn làwọn náà títí wọn náà ṣe sí wọn làwọn náà ṣe sí ọ tó bẹ́ẹ̀ náà ni. a gbọ́dọ̀ ṣe dáadáa nínú ṣíṣe dáadáa láàrin wa sọmi náà ní ká má parọ́ fún ọmọlàkejì ẹni tó máa ń parọ́ fún ọ náà parọ́ fún nínú ṣíṣe dáadáa sọmọlàkejì wa náà ní pé ká máa pàdé wọn àdéhùn tá a bá jọ ní kàpé nínú dáadáa tá a máa ṣe sáwọn ọmọlàkejì wa náà ní pé tí wọn bá fọkàn tán wa lórí ẹ ká máa jàǹbá wọn nínú dáadáa tá a máa ṣe sáwọn ọmọlàkejì wa náà ní ká máa fẹ́ dáadáa fún irú ìtawà náà fẹ́ fòrí ara wa nínú dáadáa títí sáwọn ọmọlàkejì wa. náà nípa àgbọ̀dọ̀ máa pẹ̀gà wọn àgbọ̀dọ̀ máa sọ̀rọ̀ ọmọlàkejì rẹ lẹ́yìn láìda nítorí mọ̀ pé kò sẹ́ni tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda sínú o tí wọ́n bá ti sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn rẹ̀ láìda tọ́lọ̀ wá ṣe tó ń ń bọ̀ kò tó bẹ́ẹ̀ tó tún tẹ̀síwájú ọ̀dà tó tún máa ó islam ò sì fẹ́ kó ṣàìdá sọmọlàkejì rẹ̀ bákan náà nínú dáadáa títí sọmọlàkejì rẹ̀ iná nìkan mọ́ máa gbó fòfò wá fún gbogbo ẹni tó bá dé èèyàn dáadáa ní gbó fòfò lọ bẹ́ẹ̀ lómi gbogbo àwọn ẹ̀dárí tí ń gbó fòfò nígbà tẹ́nìkan bá gbó fòfó wá fún ọ tó bá fi lè fara balẹ̀ tó bá fi tẹ́tí gbọ́ kò ní kó lọ́dọ̀ rẹ̀ títí tí ó tún fi eré èdè ògbé lọ bẹ́ẹ̀ lómìn náà nínú ọ̀rọ̀ tiẹ̀ náà bẹ́ẹ̀ lòwe lárúbáwá sọ wọ́n ní gbogbo ẹni tó bá gbó fòfó wá fún ọ yóò gbé tiẹ̀ náà lọ bẹ́ẹ̀ lómìn tòtòrí ẹ̀ nínú dáadáa ṣíṣe òun náà ni kó jẹ́ pé èèyàn nígbà tó bá fẹ́ pàdé wọn. kò tójú ká kọ̀rẹ́ẹ̀nì musẹ́ nítorí pé eléyìí yóò fún wọn ní ìbàlẹ̀ ọkàn yóò mú wọn fẹ́ súnmọ́ kò ní mú wọn fẹ́ sá yóò sì mú káwọn náà máa tójú ká kó máa musẹ́ nígbà pàdé rẹ̀ nínú ṣe dáadáa ó náà ní pé ìwà tó wù tí wọn ọ gbọ́dọ̀ gbé lórí pé ọmọ wa dábàá pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí náà lọ gbọ́dọ̀ fà ọ gbọ́dọ̀ jẹ nǹkan míì tó bá ṣe bẹ́ẹ̀ o ti ṣàkóso kò ì dín kù ọ̀rọ̀ yìí dé wádìí lẹ́nu ẹ̀ kí ló dé tòtò wá kà fún pé báyìí náà lọ sábọ̀dọ̀ jẹ má ro èròkèrò sọmọlàkejì rẹ má dábàá kábàá sọmọlàkejì rẹ torí ẹ̀ ló ti jẹ́ pé ìgbà tá a pàdánù dáadáa ṣíṣe láàrin ara wa síra wa ló fi jẹ́ pé òun gangan gangan ni ó jẹ́ sábàbí àti wọná ọ̀pọ̀lọpọ̀ jújọ torí pé a kì í sọ ìwọ ara wa láàrin ara wa oníkálukú kan máa ń ṣe ń tọ́ba fẹ́ ni yóò máa sọ ń tọ́ba wò yóò máa hùwà tó wù kejì rẹ̀ eléyìí ni ó ṣe sábàbí àti wọná ọ̀pọ̀lọpọ̀ tó bá àìmọye owó olówó ti ń bẹ lọ́rùn ẹlòmíì àìmọye ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ti ń bẹ lọ́rùn ẹlòmíì oní nǹkan òsì yá fìfún ọ láyé ọ̀nà dà láti rọ́nà lọ́tọ́ba di lọ́la òsì yá àìmọye ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó o ti fẹ́nu rù ti ń bẹ lọ́rùn rẹ sẹ́ni sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa tí ọba sọ láyé yìí kó n forí jìn ọ ọ̀nà dàtó fi rọ́nà lọ́jọ́ gbẹ̀dẹ̀ àgbéyà eré ló ń gbẹjọ́ gbẹ̀dẹ̀ kọ̀mọ̀síńtà àti sọ́pamọ́ lọ́dọ̀ ọlọ. ẹni tó sì sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa yìí náà tó ń bàjẹ́ ń tó ọba tún rí ó tún máa rẹ́rìn ó tún máa sọ̀yàyà ó tún máa ṣèṣe pé à sàlámsàlà làáfíà níbẹ̀ láàrin kò sábúrú wàrà ó ti sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ kódà gbogbo ẹ̀rín tó ń tún rí ọ̀nà àti tún gbọ́ mi tó tún fi lọ bá dẹ̀ nù. so ọ̀nà ìdàtò fún rọ́nà torí ẹ̀ ńgbà tá a pàdánù dáadáa ṣíṣe láàrin ara wa síra wa iná ló bí káwọn èèyàn máa ṣe wọn òun náà ni ó ti ṣe sábàbí wọná tó bá ti jọ nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam anábì fi hàn wá pé ẹni tí ọba ti ríra rẹ̀ mùsùlùmí tó sì wà nílé ayé dáadáa ní kọ́ máa ń ṣe gbogbo gbà ẹni tó ṣe dáadáa sọ ẹni tó ṣàì dáa sọ dáadáa ní kí wọ́n máa ṣe anábì sallallahu alayhi wa sallam ó ní wá ahsin. إلى من أساء إليك تكن مسلما ما سيداتا سنتوبا سيداتيو وجه مسلم ما سيداتا سنتوبا سيداتيو وجه مسلم بلا مسلم دادا دادا دادا náà lọ́dọ̀ àwọn dàdàǹgọ́mí àpọ̀lé lẹ́yìn túmọ̀ sí. torí pé lọ́dọ̀ tiwọn bá díẹ̀ bá fọ́ ni ní bọ́bá dání lóògùn ká fọ́ lẹ́yìn o. tó àwọn ọgbà kíkí ká máa ṣe dáadáa sẹni tí ni wọn ọ̀ka sí làákà yìí agbọ̀ làwọn kà yàn sí ìdí nu ló fi jẹ́ pé ìkápọ̀ láwùjọ ẹni tí wọ́n bá sa ìdá sí ọ̀pọ̀ wọn iná ni ọ̀ràn ro yọ ọ̀ràn ro tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé à ń òun láti wá kọ̀ nke kéèyàn kú kò mbẹ́ nítorí pé ìwọ náà tó ń lékun sí ni ọ eku náà tún kan eku náà máa ba nǹkan jẹ́ ọwọ́ ni wọ́n lé sí ejò ló ń lé sí ọ wọn náà má lè kankan sí dáadáa ni kò máa fẹ́ tó ń bá wa ń wá ọ sá ti máa ṣe dáadáa ọmọ Maryam aleyhi salam inú ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ní innamal pè dáadáa síse an tuhsina ila man asaa ilayka wọ́n ní kí ni wọ́n ń pè dáadáa sísè wọ́n ní kó o ṣe dáadáa sẹ́ni tó ṣàìdá sí ọ wọ́n nìkan ni wọ́n ń daadaa seni to sa ida si dáadáa ni sísè leyin al ihsanu an tuhsina ila man ahsana ilayka. eseke dáadáa ṣíṣe tí wọ́n sọ pé kẹsí dáadáa kẹsí dáadáa dágbàlérò pẹ̀lú rẹ̀ ní pé ẹni tó bá ṣe dáadáa sí ọ̀nà ṣe dáadáa sí rárá kẹsí dágbàlérò pẹ̀lú dáadáa ṣíṣe kókó dágbàlérò pẹ̀lú dáadáa ṣíṣe ní kẹsí dáadáa sẹ́ni tí ń sa ìdá sí sáwa lè ṣe sáwa hmm? lè ṣe nísìn ẹnìkan ọmọ pé bí ń pa wá so inú Ramadan láti wà ó sì mọ̀ pé tó bá dásìkò sínú kódà á ní gàrí sáàdọ̀ omi ọmọ fáìfáì so wọn wá ní kí ìyàwó rẹ̀ gbé gas cooker àwọn jáde stove kò gbé jáde kópọ́tù kò gbé jáde wọn á bẹ̀rẹ̀ sí ní ṣe oúnjẹ oríṣiríṣi bẹ́ẹ̀ ó gbé jáde títí iwájú yàrá rẹ̀ torí room to room náà nílé wọn da rice wọn da macaroni wọn tún dẹ wà sí àbá wọn tún da spaghetti wọn tún da nù ó ti wá di àdàlú lẹ́yìn rẹ̀ wọn á ní wọn tún dín dòdò wọn dín sùn abẹ́rẹ́ wọn tún dín ànàmá wájú yàrá rẹ̀ wá dúró oorun tí ò ní di ọgbà tọ tuntun aya wọn ni wọn dín ẹja wọn tún dín ẹran wọn tún dín gbogbo ẹ wọn á da gbogbo ẹ sínú ọbẹ̀ tó wọn á já fíkàfíkà ń já fíkàfíkà wọn á ní wọn fẹẹ jẹnu yàrá lónìí wọn gbé dání tẹkù wọn gbé dání tẹkù wọn bá tó gbogbo ń ta wí torí tẹ mélòó ló lè jẹ mi bàbá rọ bàbá rọ mélòó ló lè jẹ tó ó wá bẹ̀rẹ̀ sí ní jẹ bẹ̀rẹ̀ sí ní jẹ díẹ̀díẹ̀ tó ìwọ kúmọ láhàúlà wọlé kú ọtẹ ọkàrọ agbómi inú àgbélé ló fi sínú ló fi sínú tó ó sì tọrọ ara ń gbẹ kọ bóyá yóò jẹ pé ọkọ <coughs> <coughs> <coughs> pé ẹni tí kò bá mú kọlọ rò fún kọ oúnjẹ tó tún kù wọn á sọ fún yàrá rẹ wá palẹ oúnjẹ yìí mọ kó o sì bá ń gbé pamọ́ kó o gbé sínú fíríjì bá a tún ti sàárì ó tún wọ ọmọ ẹ wọn bá tá a bá lè jẹ ń bẹ kọ ọdà yókù nù a la hawla wala quwwata illa ẹ wo bínú sì bí yín tó ẹ tún wá ní tọ wọn ní falẹnu wa abẹnu nìfà wa kéèyàn ọmọ wulẹ̀ lọ dákẹ́ kíta ara rẹ̀ ọba dákẹ́ bàbá alágbẹ́lẹ́ ẹ̀ mọ̀ gbàdá ní ti oúnjẹ ọ̀hún tọ́ba yẹ tún padà dànù náà ni àbí mábọ̀ wà mábọ̀ wá àtẹ̀tì ẹ̀ máa o asọ̀tì ẹ̀ ní tìjú báyìí subhanallah èwo ni kéèyàn dàgbà kọ́ má dànù ọdún kọ́ lábùkù bàjẹ́ lọ́wọ́ àdìjọ́ kejì ọlọ́run á ti ní owó kan fún wa ni àfa lọ́wọ́ wá fi hàn pé eré lè tún ṣe lánàá ọlọ́wọ́ á ti ṣe oúnjẹ lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi ó tún wá má bọ́ nígbà tó ti sọ pé oúnjẹ ọba ṣe kínní àwọn jẹ ṣáàjì àwọn dá yòókù ni àwọn bá ní kínní káwọn dánú káwọn tó dé òdì sínú torí kò fẹ́ẹ́ sí nǹkan kan lé mọ́ fọ́rífọ́rí náà ló fi tẹ̀ tẹ̀ tà náà sí i wọ́n wá lọ gbé àdéhùn lọ wá gbóúnjẹ fún lóríṣiríṣi pítọ̀ oúnjẹ tí ọkàn yìí ni tẹ́sí tẹ́ ẹ̀yìn ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn <laughs> gẹ́gẹ́ bíi múmin kíkà ṣe dáadáa sẹ́ni dọ́kítà ìdásí tẹ́sí bẹ́ẹ̀ ẹ̀yìn náà ló fi jẹ́ pé iṣẹ́ tá a ti dáàbò àlùjáná kò yé sí nísìnyí à ń lọ kọjá kò gbé wa bàbá mọ́tò kọjá kò gbé wa kọ́dà ẹrẹ̀ tó tún wà lójú ọ̀nà wọn tàṣí wa la ọlọ́run ọlọ́run máa ń gbàdúrà yà láàrin ká dijú ká sẹ́jú ọlọ́run kan ra mọ́tò ńlá kan sí wa náà dé ṣé wàá sọ pé gbogbo ẹni tó bá ti bá lọ́nà lọ́mọ gbé náà pàápàá àwọn ẹni tó ti tẹ̀rẹ̀ sí ọlá alánà àwọn ọlọ́kadà àwọn mọ́tò pé ah babalágbájá ẹ wá wọlé à ìyàwó rẹ kàn sọ pé àbórí yín dàrú ẹni tó tẹ rẹ sí yín láti ń sọ fún mi ń jẹta àjáwó sí dáadáa sí i à èmi ò fagbọ lọkọ à kẹsì dáadáa sẹni tí ń ta ìdá sí yín ni wọn ń pè ní dáadáa sí i tó bá ń jẹ káàmbá ń ṣe bẹ́ẹ̀ ilé ayé yìí yóò ti tòrò jù ẹ ní rí èèyàn méjì tó ń jà torí pé ọsùn náà. ẹni bá ṣe daa dáadáa làwọn ṣe fún àwọn ò ní tá à ń bá ń ṣe bẹ́ẹ̀ ajá pé dáadáa ọ̀jẹ̀ tù wá. Ali ibn Abi Talib radiyallahu anhu ọkọjá gbọ́dọ̀ àwọn èèyàn kan ọwọ́ aṣọ fún wọn pé wọ́n ní nàtẹ̀dẹ́kẹ̀rù mọ̀rúwà wọ́n náà ń sọ nípa ọmọlúwàbí ni fàkàl àlẹ́ ìwà dáhùn lóhùn wọ́n ní àwọn máa kàfà kùmù lọ́hùn àìsàn òjẹ́lẹ̀ lẹ́ẹ̀lì kẹfì kìtẹ́ẹ̀bì ìdí ẹ̀kọ́ ṣé bọ́lá wọn bá ti sọ gbogbo eléyìí fún inú àlùkùránì níbi tó ti sọ pé kí lẹ́yìn tó ń jíròrò lé lórí kí lẹ́yìn ọmọlúwàbí wò lẹ́ wá ká ṣé bọ́lá wọn ti sọ gbogbo ẹ̀ fún inú àlùkùránì nígbà tó lọ sọ pé ya'muru bil 'adli wal ihsan ọlọ́run bá ń pa yín láti kẹ́ máa ṣe dọ́gba kẹ́sì máa ṣe dáadáa. fal 'adlu al-insaf àlẹ́yìn ní ìṣedọ́gba òun náà ni ká má fèsì bìkan ju bìkan lọ lọ́nà tó ṣe pé tẹ́nìkankan bá jẹ́ pé ó ní nǹkankan gbà lọ́dọ̀ wa ká tún tú láti ẹ̀mí ara wa láti fún tìǹlẹ̀tọ̀ rẹ̀ tó eléyìí ni wọ́n ń pè ní ṣíṣe dọ́gba níṣẹ tí a bá jẹ nìkan lówó abẹ jẹ nìkan ní kankan hmm. bọlọ ṣe dọmi èèyàn kò ní fẹ́ san o kò ní fẹ́ san yóò tún máa wojú rẹ pé tó lè mú mi àbí kí ló rò pé ó lè ṣe ẹ ṣáà ti sanwó tèmi nì ọ̀dọ̀ àkókòrò wá ń jọ mi ọ̀dọ̀ àkókòrò wá ń jọ mi tí ìbá ti pé ẹ bá ẹ bá ẹ bá ẹ bá kí ẹ̀mí yín ẹ̀mí yín ò ní ìdínú dábìrì tẹ̀yàn jẹ́ yín lówó tẹ̀ ń wá lọ tẹ̀ ń wá lọ tẹ̀ ń wá lọ tí ọmọ dọ́ọ̀tì yín àbí kó ti ẹ̀yọ ọdún sọ́kọ̀ọ́kọ́ sọ pé yìí ní san nítorí bá rò kó lè ti kó ṣe àfi kẹ́kọ̀ọ́ lọ́n bẹ̀. tó kéèyàn ọmọ àmà ó tún kó ẹ̀mí rẹ̀ ń jàdùn jìnnà láti ṣèǹtì ọ̀dà ni wọ́n ń pè ní ṣiṣẹ́ lọ́gbà. wal ihsan at-tafaddul dáadáa òun náà ni kéèyàn ó ṣe nǹkan sí ẹni tó ṣe pé kò tiẹ̀ lẹ́tọ̀ọ́ sí nítorí pé dáadáa ti ṣe sẹ́ni tí lẹ́tọ̀ọ́ sí nǹkan kò ti ṣe sí níṣẹ́ ẹnìkan ti jẹ́ ẹni tó ṣe pé kò lè sọ̀rọ̀ dáadáa rí láyé aburú ẹ sì tún wá bọ̀ pẹtọ ń ti sá sókè sódò ń wọ́n rí bí gbé gbà ló ń tóbi ní kó wọn wá báyìí ọ̀dà kò gbé kí ló ní iye báyìí kò ní. Ah! ẹ rí ẹlòmíì tẹ bá sọ pé ohun ah! rò pé ẹni tí kùn láéláé kí ló dé. ibi tóun fẹnu sọ̀rọ̀ yín láì dáadé láyé àwọn ọgbọ́n kọ́dà bá gbọ́gbọ́n bá tètè fún ọ náà nù. <laughs> subhanallah so láti jọ̀hún ó ti wọ́ inú àwọn ẹni tí ó ṣe tiyín mu torí ẹ ẹjẹ ni tí ó máa ṣe dáadáa ó dà sẹni tí ò lẹ́tọ̀ọ́ sí sẹni tí ò lẹ́tọ̀ọ́ sí torí pé tẹ bá ṣe dáadáa sẹni tí ò lẹ́tọ̀ọ́ sí yọdẹ rú yín tọ alẹ́ ìwà ni fama bákìyà bá dáadáa lè ọ̀rọ̀ ọmọlúwàbí wò lẹ́tún sọ lẹ́yìn tọ́lọ̀ tó sọ yìí kò ní tu màmá torí ẹ̀ ilé yìí náà tuntun Sufyan ibn Uyayna olùmọ̀ńlá ni ó nípa hadith àti máa ṣẹ̀ríyà أني العدل في هذا الموضع هو استواء السريرة wọ́n ní kí ni wọ́n ń pè ní ìṣèdọ́gba nínú àyà yìí wọ́n náà ní ká jẹ́ wa kó dúró dọ́gba as-sarira ay al-qalb ká jẹ́ wa kó dúró dọ́gba wal-alaniyah hmm. استرار استواء السريرة استواء السريرة والعلانية من كل عامل لله عملا kájẹ́kí àtinú àtòdé wa kí wọ́n dọ́gba ntaari tó ń ṣe tó ń ṣe dáadáa kó sì rí bẹ́ẹ̀ náà títí dénú rẹ̀ nídìí iṣẹ́ tó ń ṣe fọlọ́ àríkó ń ṣe sọ́dẹ̀ masha Allah àfi bí ìgbà tó ṣe pé zayd ibn sábìt ni ọ nínú àwọn sàhábà torí bá a ṣe rí i pé masha allah masha allah síbẹ̀ náà lórí dọ́kàn rẹ̀ kíkẹ́ tó rọ ọlọ́ọ̀ni mo ṣe ń ṣe sọ láti tí n tó sì wà lọ́dọ̀ ọlọ́ọ̀ni mo fi ń wá tọ́ba rí bẹ́ẹ̀ òṣìṣẹ́ dọ́gba rẹ̀ àmọ́ lójú ayé la ti rí bẹ́ẹ̀ ọkàn rẹ̀ nítorí òun fẹ́ ń bẹ̀ ní pé ká máa yàn ká máa gbé bàkìyẹ tó sàhábà àwọn àṣẹkùbọ sàábé à ntọ́n fẹ́nu ọlọ́run bá rí ọ mùnàfíkì ni ọ. wal ihsan an takuna sariratuhu ahsana min alaniyatihi. wọ́n ní sáǹsì ń pè dáadáa ti ṣe Sufyan ibn Uyayna nìyẹn ó ní dáadáa ti ṣe ń tiẹ̀ kò náà ní kọjá yìí pé ọkàn rẹ̀ ó tún dáa jòdè rẹ̀ lọ ìsẹ́rí pé lè ìwé ni ti ṣe dọ́gba òun náà ní kí ọkàn àtòdé kọ́dọ́gba wọn á ní dáadáa ti ṣe ní kọ́kàn ó tún dá àtòdé gan lọ. ìkìláàs tí ó wà nínú ọkàn rẹ kó dúdú èdè náà lára sẹ́ rẹ lọ. wàlfàṣà wàlmúnkàr àlfàṣà àti wàbù àǹtakùnà àlàníyàtò àṣìṣẹ́ nàmẹ́sẹ̀rì rẹ̀ tẹ̀ onáà ní kọjá pé òde rẹ dáa ju ọkàn rẹ lọ eléyìí túmọ̀ sí pé náà láti sọ bí Sufyan Thawri ni bí Sufyan ibn Uyayna yìí náà ni ọ̀kan ni wọ́n sọ yìí pé kò sí kankan tó fáwọn wàhálà láyé yìí tọ́ka bẹ́ẹ̀ náà gbogbo wa ọ̀la àbí tẹ́yẹ̀ máa ń tan ara rẹ̀ jù ẹnikẹ́ni tó bá fẹ́ wà lẹ́nu yóò rí pé kò rọrùn láti kọ̀ǹtrọ̀ọ̀lù pé bó o lọkàn rí o ti jẹ́ pé gbogbo tó ń ṣe ọ̀sẹ̀ tọrọ lọ. ọkàn yìí kò sí lọ́wọ́ wa ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run sì máa ń yí bó bá ṣe fẹ́ ṣùgbọ́n fáwa náà lágbára lórí àwọn ọkàn wa yìí láti máa darí rẹ̀ lọ síbi tó bá wù wá èèyàn lè darí ọkàn rẹ̀ lọ síbi pé àtọ́lọ́ ah, ni mo fẹ́ sè é mi fẹ́ ṣe nǹkan torí èèyàn ìyẹn sì lè darí ọkàn rẹ lọ síbi gbà tẹ́lẹ̀ ńkọ́ àwọn èèyàn náà ní káwọn èèyàn orí yẹn pàtàkì eléyìí tíyàn ọba máa bó ṣe lè kó ọkàn rẹ ń jà nù yóò yà lẹ́nu wàá déjọ́ pé dàlùkìyàn inú àwọn asẹ́tọ̀ gàgèlè mà wọ́n tí ò sí ládàá kankan lórí ẹ̀ torí torí àwọn èèyàn ló ṣe ṣe àwọn èèyàn náà lọ́ọ́ lọ́ọ́ bá tí wọ́n sọ ọ́ lẹ́sàn-án lórí ẹ̀ ọlọ́run ṣàánú wa o ọlọ́run ẹlẹ́dàá nínú ayẹ nkẹlẹ́kẹta ó ní wa ìjà ìdè òkúrùbà iná allah yà múrùkùn bìlà àjì wàlẹ̀ ẹ̀sán wa ìjà ìdè òkúrùbà ìjà ìdè òkúrùbà ó ní kẹ́ ẹ máa fún àwọn mọ̀lẹ́bí kẹ́ ẹ máa fún wọn lẹ́tọ̀ọ́ mọ̀lẹ́bí wa àwọn náà làwọn ẹni tó ti pé ìbídà wa pọ̀ pẹ̀lú wọn. ìbí dà wá pọ̀ lágbọn àwọn bàbá wa pẹ̀lú wọn lágbọn àwọn àyà wa pẹ̀lú wọn àwọn eléyìí ni wọ́n ń pè ní mọ̀lẹ́bí bàbá rẹ̀ òun náà ní àwọn ẹ̀gbọ́n ọláwọn àbúrò gbogbo àwọn ẹ̀gbọ́n àtàbúrò bàbá rẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ ni wọ́n bàbá rẹ̀ ló àwọn bàbá bàbá rẹ mọ̀lẹ́bí rẹ ni wọ́n gbogbo bó tilẹ̀ wù káwọn bàbá yìí ó dènà tó bàbá rẹ níyà àwọn ìyá bàbá rẹ mọ̀lẹ́bí rẹ ni wọ́n gbogbo bó tilẹ̀ wù káwọn ìyá yìí ó dènà tó pé ìyá bàbá ìyá ìyá ìyá ìyá ìyá bàbá gbogbo bó tilẹ̀ wù kí wọ́n dènà tó mọ̀lẹ́bí rẹ ni wọ́n ṣé wàá rí àwọn ẹ̀gbọ́n rẹ àtàwọn àbúrò rẹ àwọn ẹ̀gbọ́n àbáwọn ẹ̀gbọ́n àtàbúrò bàbá rẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ ni wọ́n àwọn ọmọ táwọn náà bá tún wá bí mọ̀lẹ́bí rẹ̀ ni wọ́n àwọn ọmọ ọmọ àtìrádìrà wọn mọ̀lẹ́bí rẹ̀ ni wọ́n. bẹ́ẹ̀ náà ni àwọn màmá wa àwọn bàbá màmá wa mọ̀lẹ́bí wa ni wọ́n àwọn ìyá ìyá wa mọ̀lẹ́bí wa ni wọ́n àwọn ẹ̀gbọ́n àtàbúrò ìyá wa mọ̀lẹ́bí wa ni wọ́n àwọn ọmọ tiwọn náà tán bá bí mọ̀lẹ́bí wa ni wọ́n tó gbogbo àwọn eléyìí ni wọ́n ń pè ní mọ̀lẹ́bí lọ́dọ̀ bàbá wa ń kọ́ bàbá wa mọ̀lẹ́bí wa ni ìyá wa mọ̀lẹ́bí wa ni àwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò wa mọ̀lẹ́bí wa ni wọ́n àwọn ọmọ ẹ̀gbọ́n wa àtàwọn ọmọ tiwọn àtàwọn ọmọ ọmọ wọn mọ̀lẹ́bí wa ni wọ́n àwọn ọmọ àbúrò wa náà bẹ́ẹ̀ náà sòbí mọ̀lẹ́bí ti ṣe wá mọ̀lẹ́bí nínú òfin Islam wọ́n pín sọ́nà méjì mọ̀lẹ́bí ń bẹ tó ṣe pé Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá ọ nítorí ipá bá a jẹ mọ̀lẹ́bí Ọlọ́run ti tẹ́lẹ̀ wọ fífi ká fẹ́ra ọ. àtàwọn ẹni tó ṣe pé tó bá gbóbìnrin ni wọ́n táwọn àjọkùnrin àtúntọ̀rọ̀ fẹ́ra wa àwọn eléyìí mọ̀lẹ́bí wa náà ni mọ̀lẹ́bí kan wá wà tó ti gbé ẹ̀sìn náà ọgbà palẹ̀ fẹ́ra wa tẹ̀síkí mọ̀lẹ́bí ni wa àtẹni tó ti gbé tó wáyé kóbìnrin lòun tí èyí sọkùnrin àtúnlẹ̀ fẹ́ra wa mọ̀lẹ́bí sì tún ni wa ṣùgbọ́n Islam wa sọ pé mọ̀lẹ́bí tí. Si ó sọ yìí pé èèwọ̀ ní ká fẹ́ra wa àwọn súnmọ́ wa ju àwọn mọ̀lẹ́bí tí islam ti lẹ́tọ̀ọ́ pa lè fẹ́ra wa lọ ṣùgbọ́n mọ̀lẹ́bí náà ní gbogbo wa bí àpèjúwe èsì àwọn ẹ̀gbọ́n yín lóbìnrin àwọn àbúrò yín lóbìnrin haram ní kẹfẹ́ wọn àwọn ọmọ ẹ̀gbọ́n yín àwọn ọmọ àbúrò yín. àtọbìnrin atọkùnrin nínú àwọn ẹ̀gbọ́n àtàbúrò yìí ọmọ tí wọn bá bí tó bá jóbìnrin haramu ní kẹyìn o bákan náà àwọn wa haramu ní káfẹ́ o àwọn ìyá ìyá wa haramu o ọdà ẹni tó ọmọ àbúrò bàbá abọ́mọ ẹ̀gbọ́n bàbá yín ọmọ àbúrò ìyá yín abọ́mọ ẹ̀gbọ́n ìyá yín kí lẹ jẹ́ síra yín o hmm? hmm? ẹ fi màlẹ́bí lẹ tí ẹnìkan bá fi lè jọ ọmọ àbúrò bàbá tiẹ̀ kí ni wọ́n jẹ́ sí ọ̀dàpọ̀ ìfòyìnbó yẹn lẹ̀ wọ́jọ́ mẹ́gbọ́n bàbá tiẹ̀ bá.

tí àwọn bàbá ń bí mọ̀lẹ́bí ni wá torí tá a bá fẹ́ dálẹ̀ taka tuntun sọ á sọ pé kí ni ọmọ tẹ̀gbọ́n-tàbúrò là wà. nínú Islam tó ń jí bá ti ṣe jẹ́ mọ̀lẹ́bí o Islam sọ pé tọ́kàn nínú wa bá jóbìn a lè fẹ́ra o yẹnni kọ́ máa tẹ̀gbọ́n-tàbúrò wọ́n lè fẹ́ra wọn obìnrin wọn lè jẹ́ ìyàwó ọkùnrin ọkùnrin wọn lè jẹ́ ọkọ fún obìnrin tó ń ti pé mọ̀lẹ́bí ni wọn islam wa sọ pé mọ̀lẹ́bí ìta lè fẹ́ra wọn bí àwọn ẹ̀gbọ́n wa àbúrò wa lóbìnrin àtàwọn ọmọ ẹ̀gbọ́n wa àtàwọn ọmọ àbúrò wa lóbìnrin tá lè fẹ́ra wa mọ̀lẹ́bí ń súnmọ́ wa ju mọ̀lẹ́bí tó ṣe pé a lè fẹ́ra wa lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo wa ń kọ́ mọ̀lẹ́bí náà. tọ ẹ̀sìn islam tọgbà eléyìí òun náà ló tún sọ fún wa ó ní tó dáa jù òun náà ní kí tẹ́ bá fẹ́ yà wò kẹtùnrà jìnnà sí mọ̀lẹ́bí tọ́tọ́ pé kẹ́ fẹ́ ra yàn kẹ́ lọ fẹ́ wá jìnnà jìnnà kí ló dé ànábì nítorí káwọn ọmọ yẹn ò lè ní agbára nítorí tí ẹ̀jẹ̀ bá ti súnmọ́ra wọn bá ń jù ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ó súnmọ́ káwọn ọmọ ọmọ ẹ̀yà bìrùn tí ò ní lágbára ṣùgbọ́n pé kọ̀tọ̀ ọ̀tọ̀ eléyìí gbogbo wọn mọ̀lẹ́bí wa náà ìgbà wa mọ̀ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò lọ́kùnrin àti lóbìnrin wọn jẹ́ ọkùnrin àti obìnrin sẹ́wọ̀n wọn àràn fún ọmọ wa bì wọn Islam gbà pé wọ́n lè ṣe ni wọ́n lè fẹ́ ra wọn ẹ̀yàn nǹkan kan náà torí pé àwọn èèyàn ọmọ òfin ọlọ ló fi jẹ pọpọlọpọ nǹkan wọn lu gbàrẹ òfin ọlọ nìyẹn yàtọ̀ sí yorùbá lẹbù ẹnì pé yorùbá lẹbù irọ́ ló pọ̀ mbẹ nínú yorùbá lẹbù ní àwọn ẹ wàá máa fẹ́ ra ẹ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò èèmọ̀ ló kutu pẹ́pẹ́ láyé iná wọ́n ní fámìlì kan náà yéṣe lójú táwọn ẹ̀ tọ́ yóò bá tó ti pé ilé lásán pa wọ́n pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn bàbá wọn irú ilé yorùbá family yẹn ọkàn pa wọ́n pọ̀ ẹjọ́ máa ń pín tàn wọ́n lè ní àwọn bàbá táwọn eléyìí ilé ìfẹ́ wọn ti kó wálẹ̀ àwọn amọ̀fẹ́ ni wọ́n ẹ àwọn eléyìí kíní kan agbọn kíní kan wọ́n ti wá àìsàn kankan náà o ilé lọ́kàn pa wọ́n pọ̀ yorùbá gbé ẹ gbọ́dọ̀ fẹ́ra yín ní kankan náà nìyí kọ́dọ̀ yóò tún dínà yorùbá tún sọ pé àdúgbò kan náà lẹ́ẹ̀ma fẹ́ra yín mọ̀lẹ́bí ni yorùbá lẹ́wọ̀ gbogbo rọ́ọ̀lù fún abẹ yorùbá lẹ́wọ̀ dákun tó bá ti rí yàwó rẹ tó fẹ́ tó bá ti rí pé ní òfin ọlọ́kọ̀ ta kò fún ọlọ́kọ̀ yàwó rẹ jà gbogbo rọ́ọ̀lù táwọn bá kọ́ ọjọ́ bó ti ṣe jẹ́ àkàràmọ̀kọ̀mọ̀lá ṣé wàá rí mọ̀lẹ́bí yàn táwọn ètò súnmọ́ jù àtàwọn ètò súnmọ́ ẹ gbọ́dọ̀ sọ̀kan torí pé àwa ti wà nítorí pé ọpọlọ ti wà ìrònú rẹ owó owó yìí náà ta ni sáà wọ́n mọ̀ pé mọ̀ fún wa lówó nù àbẹ́nìkan rọra lọ lówó fámìlì fún wa lẹ́tọ̀ wa àbí òye tó wàá lọ ọmọ wa ìgbà tó lọ fún wọn ní ẹ owó náà nìkan mbẹ́ ó ẹbí ó jẹ́ kó wọ́n mọ̀ pé you are one of the family ẹ pè wọ́n ẹ wọn lọ ẹ béèrè àlàáfíà wọn ẹ béèrè ń ti ń ṣe wọn ẹ béèrè ń táwọn náà ń ṣe ẹ kó ah, ah, wa kankan lọ bá wọn àwọn ń sá fún nínú sísokùn ẹbí pọ̀ náà nù ìfẹ́ àná bisalòlá àlùsọ́lá ni kìí sẹ́ni tí ń sokùn ẹbí pọ̀ lẹ́ni tí ń ṣe dáadáa sí wọn gbà táwọn náà ń ṣe dáadáa sí ṣùgbọ́n ẹni tí ń sokùn ẹbí pọ̀ lẹ́ni tí ń wá wọn gbà táwọn ń tà fún. lẹ́yìn náà mọ̀lẹ́bí burú bàjẹ́ ara àdánwò tọ́lọ̀ wọn bá fẹ́ ṣe fún wa mọ̀lẹ́bí burú bàjẹ́ àwọn mọ̀lẹ́bí tọ́lọ̀ wọn bá bá bù kàn kò sí dáadáa tó níṣẹ́ tó bá gun ará àta ní one thousand ará àta yẹn lè dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ tó bá gun mọ̀lẹ́bí rẹ̀ fifty thousand kọ́dọ̀ lè má pè ẹm ṣé àbí wọn ò fowó títẹ́ ẹ máa fi títẹ́ ńkọ́ wọ́n lẹ̀ àbọ̀ olówó tó ẹ sẹsẹsẹ ń kọwé yorùbá kankan níjà èso lórí tí ò dúpẹ́ bí ọlọ́sà ọkà fámìlì rẹ kọ́ lọ́sà tó torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n ní bẹ́nu mọ̀lẹ́bí ló ṣe gbogbo orí tẹ́ ẹ bá ṣe sí láyé yìí àìmọ̀ọ́rẹ́ ni òkú máa pàdé ẹ̀ ẹ̀yin ní sùúrù lọ́wọ́ yìí bàbá jùlọ ẹ̀ tẹ́ ẹ bá gbẹ́sìn yìí torí tí o bá ní bí àwọn aláìlórí lọ́sẹ̀ ń hùwà ni wọ́n náà máa wà gbogbo fámìlì òkùnrin ọjà. Jésù tó ń bẹnu mọ̀lẹ́bí ẹni tó ṣe pé tí gbogbo èèyàn bá ń dá sọ̀rọ̀ tí wọn náà bá fi lọ́ọ̀ yá nu pé ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ èmi náà ń ságbọ́ èmi náà lè dá sí i subhanallah yóò sì iná fún ọ débi hin tòtọ́ bá wá wo ní tó ṣe tí wọn náà bá fi lóòótọ́ rìtàlíè fámìlì ọ̀bàjẹ́ rẹ̀ tọrọ bá ti dọ̀rọ̀ mọ̀lẹ́bí ẹ fi ọgbọ́n yín pamọ́ ẹ fi mo lè fò mo lè bẹ yín ẹ fi pamọ́ ẹ gbọ́dọ̀ máa ṣèṣe pé ẹ̀gbọ́n nítorí pé ṣètọ́ni máa ń fẹ́ wáyé tí ó fi fẹ́ lu ẹnìkan nu fámìlì láti fi já okùn mọ̀lẹ́bí yẹn. wọ́n pa jùlọ tó bá tó lówó bá ní tó bá jẹ́ pé abẹnugan kan lẹ jẹ́ láwùjọ olùmọ̀kan lẹ jẹ́ ọlọ́run ti ẹ̀bùn kún yín níbì kan ẹ gbọ́dọ̀ mọ̀ ṣọ́ra torí pé àwọn kan inú ń bí wọn bàjẹ́ inú ti ń bí wọn wọn fẹ́ blast kí fámìlì ń kó tiẹ̀ dàrú ẹ torí pé bàbá yìí sọ̀rọ̀ bàbá yìí náà sọ̀rọ̀ bàbá yìí náà sọ̀rọ̀ àwọn èèyàn sá ń gbé wọn yiri rẹ̀ wọn yiri gbàtí wọn sọ̀rọ̀ majority bá ní ah ọ̀rọ̀ tó máa wá sọ ọ̀rọ̀ ni tẹ̀wọ̀n káwọn kan tí <laughs> táwọn wò káwọn lọ́yẹ káwọn wà kó bẹ́ẹ̀ àwọn èèyàn bọ́ láǹfà wọn torí pé kò lówó kò ní kíni yóò rò kówó tiẹ̀ lọ́pọlọ rẹ ni wọ́n fi ń kà á fún ọba àgbẹ̀ kíni kí ló sọ gan-an kí ló sọ sẹ́ni kò ti sọ níjókòó yìí àbẹ́yìn bàbá bàbá wọn gbé nǹkan jẹ fún yín ni wọn náà lọ sọ̀rọ̀ sí ṣe irú nǹkan báwọn ẹ máa ṣe sùúrù gáà torí kíni anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tí máa ń fẹ́ kọlọ wọn bẹ Ẹlẹ́dàá kó fi kún ọjọ́ ayé o ẹni tí máa ń fẹ́ kọjọ́ ayé wọn pẹ tí ń sìn fẹ́ kọlọ wọn bó fi kún àrídìkì o pẹ̀lú yasel rahima kí a sọkún ẹbí rẹ mọ mẹjọ dá gbọwọ rẹ ẹ sọ̀rọ̀ ayé dàkàtà ẹkẹ gbogbo rọbíṣ gbogbo nọọsẹs tó bá ń dà lù yẹn má bínú ẹ má bínú nítorí pé gbogbo ń tó lè kọ dínà kára lè dáná wọ ẹ̀yìn náà fámìlì ṣàìdásí olókùbí tí wọn gbé gbà tára àtàbá wa ṣe ti mi kọ mo rò pé yé wa ìdí tẹ̀yìn ó fi máa ṣe sùúrù. ẹ̀ lẹ́yìn náà mọ̀lẹ́bí rẹ ó wà nípò ẹni tí ń bùkátà ràn lọ́wọ́ lọ́wọ́ sì ṣe tó lè fi ràn lọ́wọ́ mọ́sà iná ní Islam ti sọ fún wa ó ní sàárà bá rí ẹni tí ò ní nínú fámìlì yìí ó lọ́ọ́ torí owó lè má dilẹ̀ lọ́wọ́ yín débi pé rántí fámìlì lẹ́ẹ̀kan láàrin ẹ̀wọ̀n kí ni sìn kálukú náà ti lọ lọ́ọ̀rì èyí náà ti dá fámìlì ti yín lẹ̀ ọmọ ń ké ìyàwó ń wí mélòó lẹ ti gbọ́ nínú ti ẹ̀rì ké náà làwọn ìyàwó fẹ́ máa ń jẹ́ ọ̀tá bá àwọn fámìlì nítorí báwọn fámìlì ọmọ ògúngbà tó ti fi ọtá kò kúkú mẹ́nìkan má so nítorí ẹ̀ mélòó lẹ̀yin ti gbọ́nu ìyàwó yín mélòó lẹ ti gbọ́nu tàwọn ọmọ yín tẹ̀sùn fi rántí fámìlì fámìlì fámìlì fámìlì ẹsìn máa gbọ́dọ̀ ṣe tónù nínú gbogbo fámìlì àwọn tó ń tíyà ń jẹ wà bẹ́ẹ̀ náà àwọn tó ń ní bùkátà wà bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ó lè jẹ́ pé wọ́n ń sẹ̀mí tàpọ́nlé tàpọ́nlé wọ́n kọ̀ láti máa dọ̀tí ẹnu wọn pé ràn mí lọ ràn mí lọ ràn mí lọ. ṣùgbọ́n àníta láì mọ̀ pé lágbájá ìyá so sẹ́yìn bá wá fẹ́ ṣe sàrà ẹ ara ta. fámìlì yẹn ní kẹ̀kẹ́ ránṣẹ́ sí. turukpa nàbì sallallahu alaihi wasallam oníjẹ bá fún mọ̀lẹ́bí yín yọọ máa jẹ sadaqatun wa sila yọọ máa jẹ kẹsì ṣe sàrà ẹsì náà sọkàn ẹbí pọ ládàá méjì. unlike kó wá dé gbára àtà lásán lẹkùn ládàá ẹyọkan lẹgbàá sàrà. èyí náà wá wúrú dùnú tẹgbẹ wọnú ọkàn fámìlì yìí kátẹ pé bàbá yìí tó kù bàbá tó so yín pọ̀ kápò ti kù màmá tó so yín pọ̀ kápò ti kù ara dáná bisalòlá àdùsẹ́lẹ̀ tó fi sọ yìí pé nínú ìwọ òbí lórí ọmọ lẹ́yìn ìgbà tóbi bá kú òun náà ni pé kó o so okùn ẹbí pọ̀ ẹbí tó ṣe wípé àwọn gan-an ló mú ọ tán wọn tí o ti bàbá àtìyá rẹ o ti tán mọ́ wọn máa ṣe àtúnṣe mọ̀lẹ́bí wọn máa sokun ẹbí yẹn pọ̀ lẹ́yìn ikú àwọn òbí rẹ̀ kátó bàbá rẹ̀ tó so yín pọ̀ tó bí àbúrò rẹ̀ bí ẹ̀gbọ́n rẹ̀ bí kíní kan wà kó ránṣẹ́ sí tí owó ń bá ti tẹ̀ lọ́tà ìtẹ̀lọ́ kódà kọjá láì mórè jù bẹ́ẹ̀ lọ kọjá pé fìràwọ̀ náà tówó yẹn bá ti tẹ̀ lọ́tà ìtẹ̀lọ́ yọ̀ràn ti bàbá yín tọ́pa yín pọ̀ yọ̀ràn ti màmá yín tọ́pa yín pọ̀ nǹkan àkọ́kọ́ tí ọkọ̀ jáde lẹ́nu rẹ̀ káàkiri náà kò kórè ní bàbá wa ìyẹn ni pé tí ò bá ti bàbá wa tẹ́lẹ̀ yọ ọmọ tí o bá ti bàbá tí yóò fi kọ́bọ̀ ránṣẹ́ ìdí nu ńgbà tí wọ́n wá jẹ́ pé ọpọlọ ti òtútà díẹ̀ lọ ìwọ sọ pé kò dúpẹ́ nítorí pé o fi fifty thousand ránṣẹ́ sí wọ́n mọ̀ wá sọ pé òun dúpẹ́ ta ló ń dúpẹ́ fún nítorí pé ní kí á tó ti gbowó lérò tiẹ̀ òun ti ṣe ń tọ́ fóun sí nítorí pé tí o bá ti ti bàbá yín o ní fowó yẹn ránṣẹ́ sí immediately bó ṣe gbowó ní ti tọrọ àforíjì fún bàbá yìí àbí òye wa tó ara àwọn àǹfààní tí ń bẹnu kẹsùn fún ẹbí pọ̀lù wọn lò lówó kò tún lọ́rọ̀ rí lẹ́nu wọn ní ìsìn o lówó kan tó gun mọ̀lẹ́bí ó tún máa fàyàfàyà wọn ni ẹ ẹ ẹ ẹ akíní kan ó tẹ̀ sí pọ̀ ó ti tẹ̀ à nítorí táwọn náà bá ti ná fún ọ ó kó o torí ẹ kọ́ máa wọ́n. a ìyá fùntúà ẹkùjọ mẹ́ta ẹ̀yin ọmọ mi lágbádá ńkọ ọmọ mi bá ńkọ nkọ ẹ̀yin gbogbo wọn lọ rántí ọkọ ẹsẹ ní rántí àwọn ọmọ mi ẹ̀yin tó gbogbo gbàtà náà bá ti rántí rẹ ni wọn máa dùn ní wọn kọ ọdọ akọ nínú àwọn ọmọ àbúrò rẹ tán bílíọ oníkèlè kí lọ sọ tọ́wọ́ bí olú ẹ̀ léèrè kékeré àwọn ọkọ̀ àwọn ọmọ bọ̀dá rẹ̀ bàbá náà máa béèrè. subhanallah tó bá yé ti wà mí ní ìsìn kó ń kó jáde ní kálukú ń bá ká. lọ́nlọ́n ẹ̀hán sọ́jọ́ ń gbèlú kan náà gan wọ́n dúpọ̀ àwọn ọmọ wọn. torí pé wọ́n fẹ́ra wọn. àwọn ẹni tí máa wá bẹ́ sàárín fámìlì tí máa fẹ́ mú òòyà pé kọ́ ṣẹlẹ̀ láàrin ẹ̀ gbọ́dọ̀ gbà wọn láyọ̀ ọkùnrin lẹ́yìn kálukú wa níyàwó àwọn ìyàwó yín bá dà yìí tẹgbọdọ gba àwọn ìyàwó láyò ariwo ọjà lásán làwọn ẹhẹn ìwọ àtàwọn ẹ̀gbọ́n àtàkùrọ rẹ lẹjọ ńlájà o ẹmẹjà ariwo ọjà kọkọkọ bá ti yín jẹ o so bẹ́ẹ̀ náà ni àwọn agbọràn dùn ètè gbogbo ọ̀rọ̀ fámìlì rẹ lọrọ máa gbé kọrẹ rẹ o ọ̀rẹ́ rẹ ọgbà tiẹ̀ jẹ yóò ti kọta fámìlì rú ni o ẹ níjó ni mo fi twenty thousand ránṣẹ́ sí bọ̀dá mi bọ̀dá tún pé kí n tún fi òmíì ránṣẹ́

torí ẹ̀ Yorùbá náà sọ pé ọ̀rẹ́ èyí ọ̀rẹ́ àkóbára wọn náà kọ àwọn náà yà ara wọn torí kọ́rẹ́ làárọ̀ máa pera wọn títí tí èèpà tọ̀rẹ́ rẹ̀ jẹ́ torí ẹ̀ a gbọ́dọ̀ tún àárín wa àtàwọn mọ̀lẹ́bí wa sí ìgbà míì a máa ń rólù ràn lọ́wọ́ ìgbà míì àní rí ìgbà míì olùrànlọ́wọ́ ni kọ́nà kádàrá kẹ́mi bàbá yín ó gùn kẹ́mi ìyá yín ó gùn wọ́n sì jẹ́ bàbá rẹ̀ màmá rẹ̀ wọn ó ṣe sábà bí tẹ́sí fẹ́ràn ara yín gidigidi náà gba mí ẹ̀mí bàbá òní kù ẹ̀mí yóò ní kù tọ́ ọlọ́run á lè mú onílàáká yìí látàjáde náà ònà ọlọ́run ó fi so gbogbo gbogbo ọkàn ẹbí yẹn pọ̀ àmọ́ àti bá àti bí ọ̀ràn yẹn ní lórí wa ká sókun ẹbí wa pọ̀ a gbọ́dọ̀ jọ jágbọ́wọ́ wa. tọ́ lẹ́yìn tọ́lọ̀ wọn bá ti wá pa á láti pẹ̀lú nǹkan mẹ́ta yìí al-adlu al-ihsanu ìjà dhil qurba ọlọ́wọ́n bá wá kọ́ nǹkan mẹ́ta míì fún wa tẹ̀rí pé ìṣèdọ́gba gan ẹ máa ṣe mẹ́ta yìí ẹ sì jìnnà sí mẹ́ta tí ń bọ̀ yìí. wa yanha 'anil fahsha'i wal ọlọ́run ọba wa ń kọ alfàṣà ọ̀ ń kọ fún yín ẹ̀rí pé àwọn yorùbá náà àwọn náà sọ pé alfàṣà alfàṣà kí ló ń jẹ́ alfàṣà ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ ó náà ní gbogbo ń tọ́lọ̀ wọn bá bá ṣe léèwọ̀ a lè túmọ̀ rẹ̀ sí ìṣekúṣe ìsọkúsọ ìwòkúwò ìrìnkúrìn ìgbọ́kúgbọ́ gbogbo ń tí ọ̀dà ni wọ́n ń pè ní kíni alfàṣà gẹ́gẹ́ bí zina ẹni bá ń ṣe zina á sọ pé ń ṣe alfàṣà gẹ́gẹ́ bí olè jíjà ẹni bá ń jalè á sọ pé ń ṣe alfàṣà gẹ́gẹ́ bí ọtí mímu gbogbo nǹkan tí bá máa mú ni hún rírà mímu alfàṣà ni bẹ́ẹ̀ náà ni kéèyàn máa ṣe gbájú ẹ̀ fáwọn èèyàn kọ́ máa gbowó wọn lọnà àìtọ́ àlùfàṣà ni gbogbo wa burúkú ọrọ burúkú ọ̀hàn ni àbá gbé pamọ́ àlùfàṣà ni wọ́n ń pelé yìí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá kò ìwà burúkú. ẹ sì rí i pé ọlọ́run ọba bó ti ṣe ṣe ìwà burúkú léèwọ̀ tí ó sì fẹ́ ìwà burúkú ó ó rọ ihu àwọn àwà burúkú yìí ó ṣe ní rọrùn fáwọn kan náà àwọn ẹ̀dá nítorí kíni nítorí pé ẹni tí ó wọná yóò sì náà ẹni tí ò sì ní wọ yóò kóra rẹ̀ ń dànù náà tó máa fi ilé ìrìnlẹ̀ àyíká ní gbádùn jù ẹni láyé yìí òsín tó fẹ́ fọ̀rọ̀ ọlọ́ọ̀sì ẹ̀ǹkẹ́ lọ gbọ́rọ̀ ọlọ́ọ̀kẹ́ ànábì kí ní ànábì sọ ní tọ́ba rí wọ́n sọ kọ̀ọ̀kan nítorí pé òun gbogbo nǹkan náà ní tó wọn bá fẹ́ ńlọ wọn ní ṣe àmọ́ tó ń bá fẹ́ ṣe wọ́n máa ṣe lọ ni gẹ́gẹ́ bí ẹni tí ó lòun lè wá bí ìdánilẹ́kọ̀ọ́ torí wọ́n máa sọ pé ṣì náà dáa tí wọn bá ti ṣe ìsìn náà jọkàn Ah, bẹ́ẹ̀ náà ni olè tí ó gbọ́ pé olè ọ̀dà ìwà àlùfáàṣà ni kò ní wá dánilẹ́kọ̀ọ́ nítorí ẹ̀ ló ti jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ó ti gé kú ó ní ad-dunya sijnul mu'min wa jannatul kafir ilé ayé ẹ̀wọ̀n ni o olùgbàgbọ́ òdodo ọgbà àdẹ́rà ni fáwọn kèfèrí gbogbo nǹkan tó ń fẹ́ wọn máa rí mbẹ wọn á máa gbádùn nínú ilé ayé ìgbà tí ẹnìkan tẹ ṣiṣẹ́ fọpọfọpọ ní ayé al-Hafiz Ibn Hajar rahimahullah Hafiz tó ń bọ̀ gbogbo àwọn èèyàn dá tẹ́lẹ̀ lẹ́yìn torí pé Hafiz Ibn Hajar adájọ́ yìí ní mẹsù àbí ní agbọn mẹsù tí wọn ń bọ gbogbo yẹn wá dàtẹ ẹni tó wá ṣiṣẹ́ kọkúkọkú yẹn ikú ti fún gbogbo ara rẹ̀ gbogbo ara ti dọ̀tí káfíìrì lọ oṣù wa rí i tí hafi ló ń bọ̀ pẹ̀lú adúrò àwọn ẹ̀mẹ̀wà tẹ́tẹ́lé ọkàn lọ́ọ̀dì ọba dàdó ó ní ẹ̀dá kun mo fẹ́ ṣe béèrè kan ẹ̀dá kun mo ní béèrè kan ọba dúró ní kò béèrè wọn ní ẹsọ fún anábì sọ pé ilé ayé àlìjáná àwọn kẹfìrí ọgbà ẹ̀wọ̀n ní fáwọn ọmọ mi ẹ dákun o ṣé ẹ̀wọ̀n ẹ̀wọ̀n lẹ́yìn wà báyìí pẹ̀lú gbogbo orú ọlá tẹ wà nù rẹ ṣé àlìjáná ló ń wà pẹ̀lú ẹwọ ẹwọ bó ṣe rí sákúsákú ṣé kí gbogbo àrùn gbogbo ẹ gbogbo gidi epo ni ìyà burúkú ló sì sàn débi sẹ́yìn alìjáná ló wà wá tó wọn ṣe mùsùlùmí àmọ́ kò yó ìmọ̀ àjàrò wa sọ pé bẹ́ẹ̀ alìjáná tiẹ̀ ló ti wáyé tó o bá gba islam nítorí pé kí lọ fẹ́ ṣe láyé tó ṣe kí lọ fẹ́ ọ̀ràn wo lọ fẹ́ dá tó ọ̀dà ẹ̀hìn wo ló burú bísìnà lọfẹ sí kọtí lọfẹ mú lólè lọfẹ jà jíjàmbá lọfẹ sí pítọmọlàkejì lọfẹ bàjẹ́ ẹgbẹ́ lọfẹ sí ìlara ní gbogbo ẹ àlùbáwò àwọn amákẹmọtò wà. àmì mi pẹ̀lú gbogbo nítorí tí mo wà nù rẹ̀ nínú ọlá ìtọ́jọ́ lójú ọmọ jámà kankan lẹ́gbẹ̀ẹ́ àlìjẹ́nà tọ́lọ̀ ń bá fún mi lálìjẹ́nà ìdí nu tó fi jẹ́ pé ọgbà ẹ̀wọ̀n tiwa làwa wà yìí yàtọ̀ sẹ́lẹ̀ yìí máa ṣe gbogbo tó bá wù àwa la lè ṣe yìí máa ṣe gbogbo tá a bá fẹ́ la mà lè rọ́ọ̀lù nítorí pé òfin wà ti ń di àwa òfin wà ti ń di wa síbẹ̀ lẹ́yìn láti máa ń sọ pé nígbà tí káfíìn àbí mùsùlùmí náà tó jẹ́ pọ̀ kí ìdí èsì náà dáadáa tí bá ń hu ọmọ dá tí tètè kò sírò òun kọ́ máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé ẹ̀sìn lọ́ka gbogbo èèyàn lọ́wọ́ dé ẹ̀sìn lọ́sọ̀ gbogbo èèyàn di tàlàǹtàlà torí tí o bá sẹ́sìn ẹ̀sìn tó ní ẹ má ṣe báyìí ẹ má sọ báyìí ẹ má rìn báyìí ọ bá rí kọ́ ọmọ kékeré ni wọ́n nu gbogbo wa tó wù ẹ̀sìn lọ́sọ̀ àwọn èèyàn di èèyàn dáadáa torí ẹ̀ láti sọ pé ẹja ń pẹ́sìn ẹja sẹ́sìn tí ọmọ bá ń sẹ́sìn kákọ́ ọmọ kẹ́tì yọ ọmọ burúkú gbogbo àdúgbò ti mọ ọmọ ọmọ ọmọ kọ́ máa tọ́lọ́mọ bá tó bọ́dì síbi tó ti kẹ́kọ̀ọ́ pa ẹ̀ tọ́lọ̀ ń yíwà rẹ̀ padà wàhálà ń dọ́tọ́ bá padà dé ẹ̀ nígbà kò ní bẹ́ẹ̀ sì ṣe máa tún yà sí torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀sìn lọ́kà wà lọ́wọ́ dé gbogbo nǹkan táwa náà bá máa jàǹfààní rẹ̀ nínú aburú nínú àìdá nínú haram àlèsé kódà ní kọ̀kọ̀ àlèsé ẹ̀sìn ẹnìkan wọn á gbọ́ sí fún ní kọ́kọ́ wọn ni kò mú tẹ́ẹ̀mù àlọ́mọ ah, ẹ̀jẹ̀ kódà tó fi lórí kíní kẹta ẹ̀ máa mú ní ìsìn wọn kíní kẹta máa ti sínú àwọn àpò kan kẹ̀mbẹ̀kẹ̀mbẹ̀ báyìí wọn lè ní apple drink wọn lè ké kíní ká drink abẹ́yẹn ọ̀gẹ́tì ẹ̀ so a tún gbọ́ ah, à ń fẹ́ kẹ́ bá a wádìí rẹ̀ a máa ń gbọ́ ní ìsìn nígbà tó ti ṣèwádìí pé pàṣẹ́ntéèjì tuntun wà ń bẹ̀ nínú alukọ̀ọ́ olùkọ́ ti gẹ́tì àwọn díríǹkì tó máa sọ àwọn díríǹkì kẹta ń ta nísìn tó ṣe pé ó lè jẹ́ grape ni wọ́n fi ṣe ó lè jẹ́ apple ni wọ́n fi ṣe ẹ̀rí tá dára sípò rẹ̀ báyìí ẹni tẹ́ bá rí lọ́wọ́ pé àgẹ́tọ́ tí làwa mu àwọn omi irú eléyìí là mu so wọ́n tún fi yé wa nísìn pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà there is a certain percentage of alcohol nínú rẹ̀ síbẹ̀ ni àbí ẹ̀kọ́ bá a wájú kódà bí yẹn bá bùn wá àlè mú à ń bẹ̀rù ọmọ lọ ti kó ohun tí subhanallah so islam ni ẹ jẹ̀mọ́ yẹ ti kékeré ni èmi ọmọ eléyìí o bọ́lá ọba bínú ń bàbá pàdé ẹ ẹ gbọ́rọ̀ ń bẹ̀ bá tó pàdé bá ọjọ́ júmọ́ lọ́lọ́wọ́ bá rí ọ gbogbo wa. tó bá fẹ́ mú ọ kíákíá ni òun mùsùlùmí owó tí èsì tiwa àlè jẹ àlè jẹ kéésì kó àgbọ akékèké ni àwa náà àlè náwó ẹyà náwó five five kọ bọ sí ọdọ suya kọ ra suya kínú dùn tún ra kíní ka yúgọt kó fi sí ọwọ akásẹ lórí ẹsẹ ìgbé o ti ra mi àlè jẹ náà subhanallah kò sẹ́ni tí o lè gbogbo àwọn wà burúkú àmọ́ bẹ́ẹ̀ lọ lọ́nkọ́ kò ní jẹ́ nísìn kò sí rọwọ́ náà lọ́rùn ọkọ̀ kọ́ ọmọbìnrin kan kejì apàdé àlàpà akàn tì wa kàn sí bá tó ṣe gbogbo ọ̀dà kò sí wàhálà rẹ̀ tọ́ka ọgbọ́n nítorí pé tẹ́nìkan ọba rí ọ Allahu Rabbul Alamin idinu rí ọ ìdínà dábìlì táwọn èèyàn bẹ̀rù nísìn àmà kọrin lójú àwọn èèyàn ọwọ́ àpò àwa nìkan ní kọrọ láti máa kọrin náà ẹ àwọn àmà arúnà láti máa lùlù ojúbani rẹ pé kíni torí pé ìtumọ̀ kọ́ ń bẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bí kọjá pé bí òde rẹ ti ṣe dáa bẹ́ẹ̀ náà nínú rẹ dáa kò ní jẹ́ pé ńgbà wá kú ọ nìkan ọmọ dáhùn kò sì wọ tó bá ti wá dójú àwọn èèyàn subhanallah alhamdulillah ẹnìkan ìwọ òwúrọ̀ ẹgbẹ́ ní ẹlẹ́ẹ̀kan ní ìjọ ọmọ tó sùn gbogbo nǹkan yẹn ẹ̀sìn ló máa ń káyàn lọ́wọ́ di kò sẹ́ni tó gbọ́ àmọ́ tó bá jẹ́ pé táǹtẹ́ bá ju agọ̀ lójú rẹ̀ mo bá ti dọ́gbẹ́ ní àwòké àmọ́ yọ hàn báwa la gbọ́ ni bí wọ́n lọ gbọ́ ni ọlọ́wọ́ dà sẹ́mi kíta ìbá ń sẹ́ bí àgbọ̀ lèyàn máa ń jọ lójú àwọn táwọn dára bàjẹ́ bí àgbọ̀ ẹ wo nísìnyí ẹ̀yin nísìnyí ẹ wà á nu bọ́ọ̀sì wọ́n á sọ pé àgà ti tán o so wọ́n á jẹ́ pé àwọn obìnrin àtọkùnrin kálukú dúró ẹ̀dì okùn mú kíkàkà obìnrin kan á fẹ́ kọlu ọwá wọ́n eléyìí bá Boko Haram ni o <laughs> Boko Haram wà o torí pé wò nígbà obìnrin ó fara nù ọ ó ti sọ lóko bẹ́ẹ̀ náà làwọn obìnrin wà mmadụ tí wọ́n sọ gbàgẹ̀rẹ̀ náà ló ah àwọn eléyìí fi àjọra wọn àwọn igun mọ́ka ni ẹ o kò sí igun mọ́ka ilé ilé Ifẹ̀ ilé sà Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ àbí òye wa Èkó àbí òye wa ibi táwọn ibi táwọn eégún wà nù àwọn eégún òfò eégún àdàrú mẹni tí ń ṣẹ̀sìn Ọlọ́run tó àwọn èso eégún Ọlọ́run bá lóní kí wọn bu ara wọn akramakumullah ẹ̀sìn ló máa ń túnyàn bí èèyàn fi máa ń jọ ikú kọ̀ọ̀kan lójú àwọn ẹni tí ń dára ẹ̀sìn kọ́mi yẹn fẹ́ dára náà ni wọ́n sọ pé ẹni tí fọ̀ọ̀tọ́ sí. ní ìgbé lára mu ẹni pé ẹyẹ máa tẹ́ra yín jẹ ha ṣẹlẹ̀ ìjẹba ọlọ́run bá ní kẹ́ máa hùwà pé nǹkan nu gbogbo tí sẹ́rí dá wọ́n ń pè ní tí làákà yìí náà ti kọ̀ sẹ́rí àní ọ̀dà làákà yìí kọ̀ gẹ́gẹ́ bí kéèyàn ọlọ́run ní kọ̀tọ̀ ọ̀pọ̀ àyàn kí ló ṣe fún ọdún fífẹ́ kọ̀ bákan náà látà ẹ̀kọ́ kí lọ pa kí lọ pa ẹ̀rí tí kò sẹ́ni kẹjọ pa yìí lọ́nà tí ọ̀tọ̀ gbogbo onílàkà ìjọba débẹ̀ kí lọ pa sí nítorí pé pípa àyàn dàbí pípa díẹ̀ èèyàn máa ní kò sí jimá ó ti lọ ó ti lọ ọlọ́run dá kọ́kọ́ sànù wa ọlọ́run mọ̀ sí wa lápá yìí bẹ́ẹ̀ náà ni kẹkàn lùyàn láì jẹ pé ó ṣe nǹkan kan tó fi lẹtọ síyà sẹrí afọ gbogbo làákàyè náà ti pọ torí dábìrì rẹ kí ló kí ló máa ń ṣe sẹ́ǹfì lùbà ẹni kọ́ lọ kúnlẹ̀ sínú ọ̀rùn láti fi wákàtí méjì sẹ́mi kó gbogbo ńlá sọ béèrè pé kí ló máa ń ṣe kí ló ṣe sẹ́ǹfì ní kọ́ lọ kúnlẹ̀ kó ṣe nǹkan kan kọ́ wù mí náà wọ́n fẹ́ fi hàn pé mo jù lọ ẹ́ gbogbo làákàyè dàpọ̀ òfin ṣẹ̀ríà náà ti ta bẹ́ẹ̀ náà ni kẹ́ máa fojú di àwọn èèyàn kẹ́ máa ṣèṣe pé ẹ̀yin nìkan lè yàn sọ ìwà burúkú ni o ìwà burúkú tó gbogbo ẹ tó bá nílò àtàwọn ọmọ ìtẹríba nínú ọ̀rìn yín ẹtẹríba nínú ọ̀rọ̀ yín ẹtẹríba nínú ìwọ ọkàn yín ẹtẹríba nínú ọ̀rọ̀ yín ẹtẹríba mẹjọ hàn láéláéláé.

kódà nínú tí ó yá yẹn lẹ́nu tí ó gbèdé náà nípa àwọn ẹni tí ẹ ń wò fún ọjà máa kankan tí ò lè débi tẹ wà wọn ni ọbẹ lálùjá náà tó ga níjọ táwọn ò lè padà ká tún tẹ wa mọ kí lè fẹ́ máa fojú di àwọn èèyàn ẹ̀yin lè dà àwọn tá dà tẹ́ pé dídá lọ́lọ́ dà wọ́n. yẹ bọ́lá ti dá wa ni pé ẹnìkan máa gbọ́n jẹ ẹnìkan lọ ẹnìkan ó ní jẹ lọ ẹnìkan ga jẹ ẹnìkan lọ kíkó wa fojú di wọn. nítorí òfin lè fojú tí nítumọ̀ ẹni tí wọn náà ẹni kò sì já rí bó o ti sọ́ra rẹ di bàbàrà tó o fi jẹ́ bàbàrà tí wọ́n lọ sọ́ra rẹ di bẹ́ẹ̀. ga kẹ́nìkan má ga tó pé kẹ́nìkan kẹ́nìkan má rọwọ́ mú tó tí pé kẹ́nìkan kọ́ mà kẹ́nìkan má mà tó ń ló ṣe gbogbo aago ṣèṣe wáyé kí ló wá fẹ́ mọ̀ sí bá àdìsí wọ́n gẹ́gẹ́ bí kí tó bá kọ́ àwa la kọ́ ara wa ti ra wa bá ti bára wa ọba nítumà ìbọ́lọ̀ ló tó ọ̀rọ̀ àwọn ẹ̀dá bó ṣe fẹ́ torí ẹ̀ka sọ̀rọ̀ àwọn ẹ má fojú di àwọn èèyàn láéláé ẹ má fojú di ẹnìkankan láéláé nítorí pé àmọ́ kò tó wà lọ́dọọlọ́ ìwà burúkú ní islam ọ̀fẹ́ bákan náà ká máa tọ̀tọ̀ wọn dùn wọn ẹni tó ṣiṣẹ́ oògùn rẹ̀ àwa mẹ́tọ̀ rẹ̀ àti dùn àwa ni tó bá wọ̀ kò sí ẹ ọmọ kan lórílẹ̀‐èdè kan ó ṣiṣẹ́ iṣẹ́ àti kárakára tó yẹ kó kọ̀ sáàrọ̀ kọ̀ sọ́tún. ní odidi oṣù kan gbàkó ó wá pé bàbá tó gbà wọn ṣiṣẹ́ lẹ́yìn ìdájọ́ ṣiṣẹ́ parí pítọ̀ à ń retí pé wá ẹ pè wá à ń retí pé pé yín àárí mo ti ní kí n ràn yín létí kó o ṣe wà ààrùn lórí ẹ̀tọ́ àwẹ̀ oníkótó lọ kọ́ọ̀tù nítorí pófin ní ìlú yẹn ó ní irú àwọn ọmọ tó ṣiṣẹ́ òfin ọ̀gbà fún àṣìṣe nítorí pé ẹ̀kọ́ ni wọ́n lọ kọ́ so wọ́n sọ fún yín pé òun ò lówó kan tó wọ́n fún tó bá sì mọ̀ pé òun lẹ́tọ̀ọ́ kan gbà lọ́dọ̀ nǹkan lọ kọ́ọ̀tù nítorí tó bá ti dé kóòtù dàtí dàtí dé kóòtù pé a ah, ṣé wọ́n fà mí tẹ kókò tẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ wọ́n fà mí tẹ ọ̀dà ẹ̀dùkọ́tù subhanallah ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil 'alamin tọ́ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wọn ó ló ń ṣẹlẹ̀ wọ ká máa hùwà burúkú irú ìta àwí báyìí nínú àyà mi. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن تقوى قي إن كتلوا مبامي كتلوا ونا لا وقلا قلا أتيتها أتيتو قماني نوري والبغي إلا كتان ونا نكسب سيساوي kasi ma ta yẹnu àlà lórí wọn ẹsàbòsí sáwọn kẹsì ma ta yẹnu àlà lórí wọn ẹsìn yẹn létí ẹba tiẹ jẹ ẹtí nà má gbogbo eléyìí ń bẹnu pé ń tayọ ẹnu lórí rẹ islam sì lè wọ àbòsí ọ̀tọ̀ nínú òfin Ọlọ́run ọba o nínú ẹgbàwọ ọ̀rọ̀ tó wá abibakra anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní má أن يعجل الله تعالى لصاحبه العقوبة في الدنيا مع ما يدخر لصاحبه في الآخرة من البغي وقطيعة الرحم الإمام أحمد أبو داود توامين والبداد وسوف يسألين يعني؟ أنا بنكو سياسك تصمى Ọlọ́run ọgbọ kájú fìyà يا jẹyàn látàyé tó ń tẹ tí ó àgbèrè iná ní alibak ṣàbòsí sáwọn èèyàn ó tún ta ẹnu àlà lórí ọ̀rọ̀ àti jíjákun ẹbí àwọn ẹ̀ṣẹ̀ méjèèjì wọn bẹ nú ẹ̀ṣẹ̀ tó ẹ pé Ọlọ́run lè ti torí wọn fìyà jẹyàn látàyè tonti etu tun lọ jẹ níjọ gbẹndà kúrẹ́àmì torí náà alàádùn náà ni káṣíṣe ń tọ́jú ojúṣe wa al-ihsan oníkàtúnṣe àlékún nínú rẹ̀ al-fahsha ìwà pálapàla àti munkar àti tíṣẹ̀rí àfọwọ́lùbáwí àtàgbére náà ní tajawuzu hudud ash-shar'i wal-'aql kakọjá ẹnu àlà ṣẹ̀ríà àti làákàyè. ya'idukum la'allakum tadhakkarun ọlọ́run ọba ìkìlọ̀ ló ń ṣe fún yín kẹ́ẹ̀lì bá a jẹ́ni tí wọ́n máa rántí ọlọ́run ọlọ́run ọba ṣèkìlọ̀ fún wa kálí bá a máa rántí rẹ̀ ẹni bá fẹ́ kó rántí ọlọ́run ọlọ́run ọba ti ṣe ní tó tìtorí rẹ̀ máa rántí òun fún ọ ó ti ṣèkìlọ̀ fún wa ẹni bá fẹ́ kó máa rántí ọlọ́run òní òròjọ́ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàm kò ṣe ní tó rí sọ fọ́lọ́run ṣùgbọ́n ká mọ̀ pé kò sí dáadáa kan àfi kọjá pọ́lọ̀ bá ti pa wá láṣẹ rẹ̀ kò sì sáì dáa kan àfi kọjá bá ti lé wa jìnnà sí pọ́lọ̀ bá kó fún wa ní dáadáa sí kí lé wa jìnnà sí gbogbo wa pálapàla subhanaka allahumma wa hamdik an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. tó dájú òun náà ní kó ní ẹsẹ̀ ó tún lápá ó tún lọ́rùn kò sí nǹkan tí ò nínú ṣẹ̀ríà rẹ̀ àwọn ẹni tí ń sọ wípé kò lẹ́sẹ̀ nù ṣẹ̀ríà àwọn náà ni mustashriqu àwọn orientalist àtàwọn ẹni tó dẹ́rù di wọn tó ń torí pé ọlọ́run bá sọ àyà kalẹ̀ torí pé ẹni tó bá ṣe zina tó di abilékọ lọ́kùnrin àbí lóbìnrin àyà kalẹ̀ pé kàn sàn án ló kó pani wash-shaykhu wash-shaykhatu idha zanaya farjumuhuma al-batta. نكالا من الله والله عزيز حكيم عمر بن الخطاب رضي الله عنه لا يسوق على من القرآن أكا أسلو anabi sọ ẹni tó ṣe zina tó dábì lẹkọ ọsọ lóko títí tó fi kú àwa náà ti ṣe bẹ́ẹ̀ láyé tiwa nígbà tá a jẹ àrólé fanabi sallallahu alaihi wasallam ẹrú wa ń bà wọn kásìkò kan má dé káwọn èèyàn kan sọ pé àgbà nínú Al-Kùránì torí náà à nílò irú rẹ̀ náà lélẹ́yìí tó ń torí de eléyìí báyìí ọ̀wà eléyẹn àpèjúwe ni nínú ìmà nípa usulul fiqh nípa pípa àwọn àyà kan bẹ tí wọ́n jẹ́ mansukhatan tilawatan la hukman ti parí ní kíké àmọ́ dájọ́ rẹ̀ wà ní kíké kò sínú alukurani mọ́ Ọlọ́run ti parẹ́ ṣùgbọ́n lófin ẹnbẹnbẹ jíjọ pé ń da òkèèyà lẹ́yìn náà àwọn àhàdì rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ tó fẹsẹ̀ rinlẹ̀ nínú Sahih Bukhari àti Muslim anabi ti sàlàyé fún wa kíkẹ at-tayyibu bit-tayyibi ar-rajm tí abilékọ bá ṣe sí náà wọn sọ lóko ní títí tó fi ṣe eléyìí ó kúnnú súnà. tànàbì sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ rìn àwọn sì mọ̀ pé nínú òfin ṣẹ̀ríyà yìí ṣe dandan náà ní pé kófin kan kọjá kọ wá nù alukur'ani kátó má lófin ọlọ kátó ẹ̀pẹ́ àyà ìyẹn òru nígbà tẹ́ ẹ sì ti rí ẹni kò sí nù alukur'ani lọ́dọ̀ sí i tó àwọn wa nù kọ tó dà wọn nù wọn ni ti ni ẹ̀gbádùn فخذوا وما نهاكم عنه فانتهوا tọ́ńbọ̀ lẹ́yìn náà àwọn ẹni sọ yìí pé àwọn fúnpàtà wọn ti rí yẹn ló náà kúrò àwọn onítẹ̀lẹ̀ ṣé kí wọ́n na lẹ́gbàá gan sọ́ba yín la ẹ rí i pé lọ́dọ̀ àwọn náà gan kí làwọn fẹ́ nà sí tó ṣe after all aláforíjì lọ́lọ́ òrùka ọ̀rọ̀ àwọn eléyìí lẹ́yìn àmọ́ gbọ́ tẹ́fẹ́ tẹ́fẹ́ islam ṣe rí láti pé wọn fẹ́ wọ náà rọrùn náà. kọ́lá wọn ṣe pos ọ̀tọ̀ lábẹ́ òfin ọ̀lọ́ torí pos náà báńkì náà ni báńkì mọ̀ọ́dẹ́sẹ̀ ẹnikẹ́ báńkì kékeré láti ti sọ pé on transaction tó ní ṣe pẹ̀lú rìbá haram àbí òye wa ni wọ́n sì sọ pé túláàsì náà ni ó gbé wa lọ sí báńkì a lè dunnú sí fáànù àti air condition báńkì kò tẹ́ wa lọ́rùn omi wọn tá a fi sínú fíríjì kò tẹ́ wa lọ́rùn ọlọ́mọdé àga àgàjọ rúra àbí òye wa tẹ̀tún á ń da báńkì mi lẹ̀ ọ̀tọ̀ lábẹ́ òfin.

ọlọ́sà náà. àti sọ pípé kíkẹ́ alukur'an fẹ́ni tí ń sìn kún sùn ìyapa inú wà lórí rẹ̀ láàrin àwọn olùkọ́ ìtọ́kàn wa ti balẹ̀ sí náà ní tí Imam Malik sọ because Imam Malik àwọn sọ yìí pé obìnrin tí máa ń sìn kún sùn òbúrúkọ kí àyà kan àbáyà méjì láti fi wá sọ bí ká gbọ́ pé kúlà ọgbọrọ bí náà kúlà ọgbọrọ bí fẹlẹ bí a ti dá ọ̀rọ̀ sọba àmọ́ kí wọn kí àwòrán ni lọ bẹ́ẹ̀ so ìmáàmù Málíkì ní kọtọ àwọn ìmáàmù yòókù ní kọtọ rárá kẹ àyà kan àyà méjì ọ̀tọ̀ rárá ní ìsìn láyé ìsìn àwọn tí wọn sọ pé a máa kí àwòrán ni tó ti pẹ́ ìsìn kó sùn kì í sọ̀rọ̀ Málíkì wọn sọ kì í sọ̀rọ̀ ẹlòmíì wọn sọ ọ̀rọ̀ tuntun tí ò tún lẹ́rìí kan torí ẹ̀ ló ti jẹ́ pé ń tọ́ta àtẹ̀lẹ́ pé ọmọ kí alukóran ní ìbàjẹ́ ń sìn kóṣù náà lẹ́yìn náà nǹkan oṣù jọ mélòó náà àti èsì pé ọmọ abẹ lọ́lọ́kàn àtẹ̀lẹ́ náà. wọ́n láwọn búra fáwọn onífẹ́ nìkan ní nǹkan kan ó ń tì wá jàgbà lọ́wọ́ àwọn gbàdé títẹ̀yìn lẹ́kọ̀ọ́ ó ń jàgbà lọ́wọ́ yìí ní ẹ̀sẹ̀ lọ́wọ́ ó tún á ti pẹ̀ǹt lẹ́yìn ìgbà tó di àgbà sẹ́yìn gbìyànjú láti gbà padà àbọ̀ tẹ̀yìn lọ́rùn kó sì máa mú lọ gbàdá lẹ̀ dára náà. ẹni tí ń sá fún yín nǹkan lẹ́lọ́ máa lé mú eléyìí ní túmọ̀ sí pé ìsopọ̀ ẹbí pọ̀ àmọ́ tí wọ́n ń ba yín ẹ̀yin náà lọ́ọ́ bá ẹ̀ tí ìsopọ̀ ẹbí pọ̀ tó ẹ wọn wọn bá kọ jẹ ọjẹ bàbá yín wọn wọn bá kọ jẹ màmá yín náà ní dáadáa tẹ màá ṣe sí wọn so ẹ máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú dáadáa tẹsí máa ṣe sí wọn nígbà tó máa fi wọn ṣẹṣẹ fúlà so àmọ́ táwọn bá ń gbìyànjú láti sọ yín di kékeré ẹgbẹrún gbọrọ tí wọn lẹ́nu so ẹ máa fún wọn lówó ẹ máa fún wọn lóúnjẹ ara sọ sí wọn lọ́rùn so àmọ́ pé ẹ àwọn gbọ́rọ̀ sí wọn lẹ́nu máa ṣe kẹfẹ́rí sọ́lọ́ báwọn ṣe ń ṣe kẹfẹ́rí sọ́lọ́ ọlọ́run ẹ̀jẹ̀ ìyẹn tó bá jẹ́ ti bàbá àtìyá lọ. sẹ́mà ti sọ pé tó o bá ti kẹfẹ́rí máa ṣe jẹ́ kẹfẹ́rí àwọn òkú sì sọ pé bẹ́ẹ̀ kú ní gbàgbà èmi ò ní fi Islam tèmi lẹ̀ torí pé ń bẹ̀ yẹn kò sọ̀rọ̀ ìwò wá sí ẹnìkan kan níwọ ẹnìkan sẹ́nu bí bàbá wà ní mùsùlùm tí ìyá náà wà mùsùlùm tó ọ̀rọ̀ pé ẹ máa fà mára ẹ máa tọ́jú ọ̀sẹ̀ ẹ bá sọ̀rọ̀ kó padà sí Islam àìjẹ́ bẹ́ẹ̀ kó má sùn má sàkà ní ma kálukọ́ má wà rẹ̀ nà. ẹ àtijọ́ tó ti gba Islam yẹn òun náà ní sùn yá àmọ́ tí ẹ ti bẹ̀rẹ̀. àti tó tó ti gba Ramadan ẹ̀sùn yà mọ̀ tí tó bá jẹ́ pọ̀sán ló gba Islam a sọ pé sùyàmù tó ní ìsọ̀nà yẹn lórí ẹ̀ ọ̀sán ló gba Islam sùyàmù tó ní ìsọ̀nà yẹn lórí ẹ̀ torí pé àsìkò tí máa bẹ̀rẹ̀ ti kọjá kó tó di kọ́ gba islam torí ẹ̀ta tọ́lá lọ́jọ́ ọ̀ràn yẹn lórí ẹ̀ gbogbo ètò ti kọjá yẹn kò kò kò ọlọ́wọ́ bò ní bílẹ̀ rẹ̀ nípa rẹ̀ nítorí pé kò tí إن الإسلام يهدم ما قبله náà máa wo gbogbo tó bá ti síwájú rẹ̀ dá. rárá o wọn sáà lè máa jò kété rárá o òkété ń bẹ nù dọ̀tí inú tọ́lọ̀ ń ti rán Ànábì sallallahu alaihi wasallam wá sí ni pé yuhillu lahum at-tayyibat wa yuharrimu alayhim as-khaba'ith yóò máa ṣe ń tọ́ da tó dùn lẹ́tọ̀ọ́ fún wa. yóò sì máa ṣe ẹni tó korò tó burú tó dọ̀tí máa ṣe léwọ̀ lọ́nà rẹ̀ ló kété kété lẹ́sẹ̀ nínú ẹranko tó dọ̀tí lọ́wọ́ yàtọ̀ sí pé òun náà tún léyìn ó léyìn ọ̀gá yẹn anabi sallallahu alaihi wasallam ń sọ pé gbogbo ẹranko tó bá léyìn ọ̀gá haram yàtọ̀ sí léyìn òkété gbogbo òkú ńbete ló máa ń jẹ kódà ó máa tún ọ̀nà láti lọ síbi tó gbé láti jẹ so eléyìí jẹ bó ṣe jẹ ẹmẹjọkẹjọ ibi tí gbogbo ara wà láyò kété tí a jẹ àwọn Yorùbá tó máa pé bàbá olówó pé ìtàn ìtàn fa ìtàn ó ń ṣètò kí ló wà Thank you. ó lóun ò sí rọmọdán rárá rárá. láti san gbèsè yẹn ọkọ wa ti torí rẹ̀ lé ọkọ náà kú náà bàjẹ́ rọmọdán ti ń lọ lọ́wọ́ obìnrin ò ó sì ó sì ọwọ́ alóhùn òhun òní sí náà àtọ́ba lé nítorí eléyìí èmi náà alẹ́ ní òfìsì o yóò lé fẹ́fún má lọ́lé bàbá rẹ wà lọ àwọn bàbá rẹ kí ló dé kí ló ṣẹlẹ̀ dà ọlọ́run òní sí rọmọdán ni ẹ̀ kó gbogbo yẹn ó lè péjọ pé á kí ló ń dà wọ́n náà láàmú ẹ bọ́ máa mùsùlùmí ni ọ́ àbálò ètò ló ń lé o rọmọdán rẹ mi ò tí ì dé ó lé pé mo fẹ́ sọ ọdún tuntun mọ́ ọ àbí ẹ̀kọ́ ẹ òun wò pé mo gbádùn torí kan tiẹ̀ máa bọ́ mi ṣe àgbéyọ̀rọ̀ àwà wíwí àti èsì pé ó lòun ò ní san rárá rárá rárá táwa náà ọmọ máa le lálejò ẹjẹ bó ti jẹ lálejò. kò yé mi yóò máa lọ ṣiṣẹ́ yóò tún máa ṣe ẹ̀dínkà kí ló dé tó ń béèrè yorùbá báyìí béèrè àwọn yorùbá ni so ẹni tí bá tí o bá ti ní jókòó ká mọ́sálásí permanently ẹgbàgbé ẹ tó yẹ wa ẹgbàgbé ẹ ó dàbí àwọn Yorùbá ni tí wọ́n bá láwọn ṣe ìjà kíkọ́kọ́ kú ó ń ṣe jíjà ẹ̀kẹ́rì tó bẹ́ẹ̀ dà aṣọ dúdú gèlè dúdú skẹ́ẹ̀tì dúdú bàtà dúdú pé kò ń ṣe ìjà náà nù. aláti kó sùkúrú apàdánù ní kíákíá ẹgbọ́n ẹ̀jẹ̀ mi tó ẹni tí bá ṣe ẹ̀ẹ́dìkà ọ̀gbọ̀dọ̀ jáde nù. ẹ̀yà fi lórí ọ̀rọ̀ àlèmáàmù ṣàfihàn ìmáàmù ṣàfihàn sọ wípé ẹ̀ẹ́dìkà ó lè jẹ́ ìṣẹ́jú kan ó lè dín sí ìṣẹ́jú kan àbí òye wa lọ́dọ̀ ìmáàmù ṣàfihàn lọ́dọ̀ ìmáàmù malik abu hanifa ahmed àwọn sọ pé ẹ̀ẹ́dìgá ó gbọ́dọ̀ jẹ́ yawmun wa layla ó gbọ́dọ̀ jẹ́ ọjọ́ kan gbáko èèyàn fi ṣe ẹ̀ẹ́dìgá fún ẹ̀yọ̀ kan torí pé àwọn sọ pé min shartu sihhati ẹ̀ẹ́dìgá ọ̀ṣùyà tí a gbọ́dọ̀ ṣe ṣùyà pẹ̀lú ẹ̀ẹ́dìgá kó lè bàa jẹ́ ẹ̀ẹ́dìgá kò sahih a sì máa pé gbàwó lálẹ́ fi ṣe ṣùyà wa kulu حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل sọtúrí ẹ làwọn sọ pé ó gbọ́dọ̀ jẹ ọjọ́ kan gbáko lèyàn fi ṣe ìrìn káàbọ̀ ẹ ọkàn ìmáàmù ṣáfi sọ pé ó lè jẹsẹ jù kan lórí ọ̀rọ̀ ìmáàmù ṣáfi yẹn ó ní tẹbá ti wọ mọ́sálásí tẹ ìsàdúrà ti wọnú mọ́sálásí ẹ wàá dà ní ẹ̀kọ́ ọlọ gbogbo gbàtí mo bá ti wọnú mọ́sálásí fún mi ládàá pé mo ṣe àjùká torí ẹ lọ́dọ̀ tiwọn ẹtìkáf gbogbo sọ wọn mẹsàlásì ẹ bá dá níyàn rẹ ẹ tún máa gbà alimam ó dà ó ti lórí ẹlẹgbẹ má fi rẹ o ní mẹ́wàá gbẹ̀yìn nù Ramadan gbogbo gbà tó bá ti wọ mẹsàlásì dá níyàn ẹtìkáf o ọ̀rọ̀ pé wa níbo náà ti rí lè wọ́n ní Umar ibn ó wá bá nàbì sọlọ́lá àdùsọ ìlànjọ kan lẹ́yìn ìgbà tó gba islam ó ní dájú kí n tó gba islam mo ti ṣèlérí fọlọ́run ọba rí an a'takifa fil masjidil harami layla kíkẹ́ máa ṣe ìtìkáàfù nínú mọ́ṣáláṣí mẹ́kà lóru ẹ̀yọ̀ kan ṣé mo lè pé ìlérí mi ànábì ní pé ìlérí rẹ̀ lẹ́yìn ìgbà tó ti di mùsùlùmí ọ̀rọ̀ pọ̀ nù àdéhùn ọ̀fẹ́sẹ̀ rìn rẹ̀ àmọ́ nípa àwọn àdájọ́ tó wà mí àmọ́ níta fẹ́ ló ń bẹ ní anábì sallallahu alaihi wasallam ni kó pé ìlérí rẹ̀ pé kó fi ṣe ìtìkáàfù lóru àwọn ìmáàmù Ṣáfi'í wa sọ pé sóòrù ni wọ́n máa ṣe ìtìkáàfù nítorí tí má nàbí gbà kókó pé ìlérí rẹ̀ ó túmọ̀ sí pé gbogbo gbà kó bá kéré téèyàn bá ti dà ní ẹ̀kọ́ ìtìkáàfù lọ sí tó sì wà ní mọ́ṣáláṣí ìtìkáàfù ṣùgbọ́n àwọn olùmọ̀ yóò pè sọ pé lẹ́yìnlá tó sọ yẹn yẹn pé yóò mú ọ lẹ́yìnlá àbí òye wa ìdí ni pé àrígbá nàbì ṣe ẹ̀ẹ́dìkáàfù rí láyé láì ṣe sùyàmù pẹ̀lú ẹ̀ tẹ̀lé ìfihàn pé ajápẹ́lẹ́ làtọ́ sọ yẹn ń kọ́ yawmun wa layla Allahu alaykum. tọkọ rẹ sọ̀rọ̀ wọn lóbìnrin tó ṣe lọlé ọkọ àmọ́ kò pẹ́ ọkọ bá sọnù islam sọ pé obìnrin yóò tètè rèézà alam tó bá ń tètè rèézà alam wípé àròkọ máa wò àwọn àdúró fún ọdún mẹ́rin ìyẹn tóbi ni ọba fẹẹ sọ kọlọ tó fẹẹ máa fẹẹ yàwó àdúró fọdún mẹ́rin tí ọba yọjú tọdún mẹ́rin bá fi pé ìgbà náà wà sí ìdájọ́ pọpọ yẹn tó kù ní ìdájọ́ obìnrin yẹn wà sí ìdá oṣù mẹ́rin àtúntò mẹ́wàá ìgbà náà ló tó lọ lọ́kọ mi àmọ́ tó ń bá wò pé òun hmm, ò lè dúró yóò sọ kó lọ níwájú adájọ́ yóò kó ntọkọ rẹ wá fún gbà tó fẹ́ sílẹ̀ yóò lọ fẹ́ àmọ́ tó bìnrin bá lọ gọ tí ò rí ìzàlá ọfẹ dé ọfẹ dé ọfẹ dé egbe fi wá regbe egbe regbe náà ti gbó níjọ́ tó bá tó fi ẹjọ́ sùn níwájú adájọ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tó bẹ̀rẹ̀ sí sí ọdún mẹ́rin àbí òye wa ilé ìjẹ àlè. Bẹ́ẹ̀ni tó wá ní ìwà olórí láti dé ìjọba àgbáyé ayé wá sí lọ wọ́n wá sí àgbáyé ní aláìsí tó tó wá bá ní ẹ̀jẹ̀ tó lé ọ̀pọ̀ àtọ̀tọ̀ tó wà ọ̀pọ̀ àbúrò òbí mi wá ní ẹ̀ òkú ní olùkọ́ láti dé tó wọ́n tó ní ìlú. ẹlẹ́yìn ẹlẹ́yìn ẹsẹ̀ skills gbèsè yẹn ń bẹ lọ́rùn rẹ̀ náà ṣùgbọ́n ẹni tí yóò máa bọ́ aláìní pẹ̀lú pé san gbèsè ti Ramadan ó náà lẹni tó ti ní àǹfààní àsìkò tó fi lè san àmọ́ tí ò mú lò àsìkò yẹn ti lọ máa lọ́wọ́ mẹ́ni tí ò lásìkò yẹn rárá rárá kò ní í san ìtanràn bíbọ́ aláìní pẹ̀lú sísan yẹn ṣùgbọ́n wọn kú bí ó ti fi yé wa náà kíkà yẹn ò sí fún un ọmọ kú o tún lóyún mi ṣé láti gbọ́ tóbi bá ti lóyún náà níjọ a máa tètè pé wọn bá ti àbí òye wa ẹ̀yìn àsìkò ká máa fẹ́ tó yẹ pé ó firi tí nǹkan ní dàlá kí ló dé tí ọ̀sán. Thank you àtẹni tí ò ṣe dáadáa náà lẹ́sìn torí pé ìdí tẹ fi gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn nípa ọmọ ayé ni gbogbo wọn ọwọ́ pé wọ́n gbìyànjú nínú ẹ̀kọ́ yìí eléyìí àyàbá lásán ọmọ tí a bá ti torí rẹ̀ pálí nígbà tá a fáwọn yòókù lè nítorí pọ́ba ṣe àṣeyege kan àwa gangan la sánà káwọn yòókù ọmọ láti yọrí láyò báwọn máa ṣe rí mi so nínú education ẹ gbọ́dọ̀ kíyèsí ẹ gbọ́dọ̀ pọ́n ọmọ kan lé nígbà tẹ́ ẹ pọ́n àwọn yòókù lé torí pé lè bá ti dáadáa nù ìdáwó kan nítorí pé tẹ́ bá ṣe bẹ́ẹ̀ àwọn yòókù wọn kàn rí yín mánu ni ókè agbada lẹ fẹ́ràn àbí ẹ lóun ló nígbìyànjú ókè àìnígbìyànjú làwọn máa bá yín dà tó àwọn tẹ bá pọn gbogbo wọn lé yọmọ ẹyẹ ọmọ tí ọgbọràn lẹnu à tó ti gé mọ̀tẹ́ bí mọ̀tẹ́ ṣe bàbá mi tún pé mi náà lẹ́bùn báyìí á jẹ́ pé ìṣà mẹ́ta yìí ní ọ̀gá tí máa sábà ṣẹlẹ̀ torí pọ́ mọ ayé ni gbogbo wọn ẹgbẹ́ lọ́sẹ̀ tálẹ̀ ẹ̀fẹ́ kó wúlò tètè ó ṣe dáadáa tètè ó ṣe dáadáa gbogbo wọn lẹ́fẹ́ kó ọdẹ nǹkan tó tẹ̀ kan lè ó náà ní pé ọmọ yín òun ní ìsìn ara kọ̀ǹpútà ẹ̀sìn láwọn ọmọ mẹ́ta tẹ gbọ́dọ̀ ra kọ̀ǹpútà fáwọn ẹ sọ pé ńgbà táwọn náà bá dàgbà débi tí eléyìí náà dàgbà dé ẹ̀rà tiwọn náà kìí ṣe pé ń tẹ bára fọmọ kan lónìí dandan ni kẹ́ ẹ̀rà fáwọn yòókù ńgbà tí ò ní wúlò fáwọn àmẹ́tì ní lẹ́mìí pé táwọn náà dásìkò tí wọ́n náà bá tó ń kọ́ gẹ́gẹ́ bí ẹsẹ̀ ṣẹṣẹ lè yẹ ẹsẹ̀ fáwọn. tí àwọn bàbá bàbá òsì mẹ́ta wọn náà ti hà á ẹni tó agbálagbá ni wọ́n máa ti sọ láti fáwọn yẹn nítorí pé aburú wà ń bẹ ọmọdé ọmọ kankan ní kò fún ọ lọ wọ́n kàn alukurani sórí nìkéni so nígbà tí sọlá ti bá dá àdúgbò lẹ́tì náà ìrẹ́ làwọn olùmọ̀ sọ pé àjẹtù náà ti ìlú sọ́ọ̀tì sọ̀rẹ́ ẹ̀kúbọ̀rù mi àjẹtù kí ilé kọ́rọ́ à bùkátà táwọn èèyàn ní sófin ọlọ́ mímà nínú sọ̀rẹ́ ó ju bùkátà tí wọ́n ní ó ju bùkátà tí wọ́n ní síkà màgúránì kìlọ̀ nítorí tí sọlá ti bá lọ dàrú tó bá bàjẹ́ bó láti fi tẹ́lẹ̀ ìjàmbá sọ̀rọ̀. àlékún na lẹ́yìn náà ńgbà tá a ti mọ̀ pé àgbàlagbà náà hà kílẹ̀ ń ti ọmọ kékeré yẹn síwájú sí nítorí pé inú aburú tó tún ṣẹlẹ̀ náà ní pé bí ìgbà tí ẹ fẹ́ wá àìdá fọmọ yín láwọn àwùjọ tí ò ti sí máa nì wàá mọ ọmọ ọdún kan ẹni kan máa máa mú fáwọn ẹ fẹ́ fi ẹ ti ẹbẹrù ojúkójú anabi hmm, lọ sọ pé ista'in ala qada'i al-hawa'ij bil-kitman fa inna kulla dhi ni'matin mahsud gbẹntọlọmọ bá ti dẹra fún wọn ti lára rẹ̀ wọn dájú pé lomi ọkàn lomi ọkàn yóò kàn máa ti ṣe fún nǹkan náà sẹbi náà ni gbogbo yẹn ti fi sẹnu ní abẹ́ mọ̀ pé aburú nù. pé gbogbo èèyàn nísìnyẹn ìbéèrè yìí bọ́yá ti ń gbọ́nu láàrin so gbogbo èèyàn ti ń fi sẹ́nu dálẹ́ mà tí ó gbà sẹ́nu tó dé kà ó léwu náà àwọn èèyàn gbọ́n lẹ́yìn náà tí gbogbo nǹkan máa fi nsọ náà nù nípa gbọ́dọ̀ já ọkàn yín lógun kọjá pé ń òní wà lọ òní wà lọ ọmọ fóònù ẹkọ ẹkújọ mẹ́ta mo ní kí yín nígbà tí èsì kó Ọlọ́run máa tó nà àlè àlè ọmọ. rárá o o bí gbé yàn náà bí gbé ajá àlè temporary mahar kíni temporary mahar ẹsọ yorùbá kan ìwò permanent ìwò temporary àkọ́kọ́ ni pé ẹni tó jẹ́ wípé ìwọ jẹ́ ọkọ fóbìnrin kan àbúrò obìnrin yẹn àtẹ̀gbọ́n rẹ̀ ìwọ ni fún ọ. kọ ọfẹ wọn lásìkò tí ọmọ aya wọn yẹn jẹ fún ọwọ́ ọgbà táwọn ti maharam náà lọ jẹ fáwọn obìnrin tó jẹ gbọn àtàbúrò ìyàwó rẹ̀ wọn ṣùgbọ́n sọ pé maharam tó ṣe pé at any time ó maharam bí kápẹ́yàwó ní ìsìn ọkọ̀ o lè tún kọnu táwọn àǹtí rẹ̀ àbáfúrò rẹ̀ táwọn fámìlì rẹ̀ bá fẹ́ láti fi fún ọ. so àbí ìyàwó sáláìsì o lè tún fábúrò rẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ tó bá ti ọlọ́run táwọn náà bá ti fẹ́ fi fún ọ. so eléyìí maharamu ló ń náà ṣùgbọ́n maharamu tó ṣe é pé ó lè kó maharamu láìpẹ́ ọjọ́ ṣe eléyìí àní maharamu tí ọ̀dọ́ ti di torí àwọn sọ pé ru wọn kò yẹ kó máa jókòó pẹ̀lú àwọn obìnrin tí ó dé ìwọ̀ fún ní ìsìn yẹn fúngbà pípẹ́ láì jẹ́ pé nìkan wà mí. tẹ́sí máa pé tẹ́sí bá wà nàbí ò tẹ́sí ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà máa gbọ́ pípé ọkùnrin kan ní bàǹtí sùn bá búrò sùn wọ́n fà búrò sọ́dọ̀ rẹ̀ sọ́dọ̀ ìyàwó ní kí àbúrò mọ́lẹ̀. ìyàwó lóyún fún àbúrò ìyàwó náà na ọ̀nà tó ayé máyé rú rẹ̀ láti Thank you.